أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هذا تكفر الله الحمد لله a fi ọpẹ́ fún ọlọ́run. alhamdulillah. àádá ọpẹ́ fún ọlọ́run lẹ́ẹ̀kan. alhamdulillahi rabbil alamin. a tọrọ àlékún ìkẹ́ àti ìgbẹ́ fún ànábì wa muhammad. sallallahu alayhi wa sallam. ìkẹ́ àti ìgbẹ́ ọlọ́run kó máa bá ànábì. sallallahu alayhi wa sallam. àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ gbòǹde àkìyámọ̀ lẹ́yìn ìgbà tí a ti fi ọpẹ́ fún ọlọ́run tán a tọrọ àsàlátù ààbẹ̀ ọlọ́run àwa tí a ṣe agbátẹrù àmì àrọ̀mọ̀dán lẹ́tọ̀ yìí náà àlékún dáadáa ọlọ́run kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa Allahumma amin community wa ní arúgbó kọ́ńbì àwa ni a ṣètò yẹn a sì ti bẹ̀rẹ̀ náà nù kò lè dúró mọ́ pẹ̀lú àṣẹ ọlọ́run. community wa tí a wà yìí òkú àlùbá ọlọ́run lè yọ kó síbẹ̀. òkú pẹ́ǹtùká ọlọ́run ní ìbùsà ni wa. ẹni tí ó dàrú ìjọ tí ó fẹ́ dàrú ọlọ́run ní fún ṣe. àmín. kálukú wa náà àmọ́ wa rí tiwa ṣe ń bẹ̀. ilé wa ò ní jóná. olùrùnì jí dúkìá wa lọ òjò ní kápánù lé wa lọ ìyàwó ò ní gbóná ọmọ náà ò ní gbóná àpadà sí ikú tí wọ́n máa ń sọ̀yàn di kèfè ní tí wọ́n wà lọ máa wẹ̀rí fún torí pé rú nípa ìtì báyìí ẹ̀ ti máa rí oríṣiríṣi èdè àwọn kèfè ní ọ̀dọ̀ àwọn ìyàwó oníná máa ń gbà wọlé wọ́n bá ti lè múyàwó náà fámìlì kan fámìlì yẹn lọ díẹ̀díẹ̀ gbogbo ẹ̀tọ́ wájá sí pé wọn nìkan ní ń dá wọn kí tí ń dá àwẹ̀ gbà kọlọ furasí rẹ̀ tí wọ́n bá tilẹ̀ náwó mú ìyàwó rẹ̀ tó nǹkan tí ó ti ń pẹ́ kàn ó ti ń yànnà so lẹ́yìn ìyàwó <clears throat> wọ́n lè fi wọ́n lẹ̀ bí alágídí lòun ẹjọ́ wọn kí wọn ẹ̀ lọ ṣùgbọ́n ní ilé rẹ̀ ọgbà ní òbí wọn kí aleluya torí wọ́n náwó gá àwọn ọmọ rẹ̀ tó ọba tó láwọn àbúrò tí ń gbọ́dọ̀ rẹ̀ náà wọ́n náwó gá wọn apadà sí ibú tó yẹn fi á máa di kékeré ọlọ́run méje ó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan tó. amina. aláàlá haúlá wà náà kú wọ́tá. ilà ilà àlejò làwàdí. islam ọlọ́run jẹ́ kọ́ máa gbòòrò láwùjọ wa yìí. gbogbo ayé ọlọ́run jẹ́ kí islam ọmọ gbòòrò. amina. àwa tá a jẹ́ mùsùlùmí náà jẹ́ kálá máa rí wa jẹ́ kọ́ máa ní ìtumọ̀. amina. jẹ́ kọ́ máa lójútùú má jẹ́ kó dàrú ọlọ́run. ọmọbọ́n náà di méjì lónìí àwa tí a bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ ká tán parí ẹ̀ àmín jẹ́ ká ní tiẹ̀ ṣe ń bọ̀ kọ́ ọmọ ṣèjẹ́ iná ló wà nírọ̀rùn bẹ̀ àlékún mímọ́ ní ìbẹ̀rù ọlọ́run àlékún àlàáfíà ara kọ́lọ́run kò ṣe fún wa. náà ìtí wọ́n ní ká fi sọ̀rọ̀ kí àdírẹ́sì ọmọ pọ̀ kọjá lẹ́tà kódà wákàtí márùn-ún ò lè gbà wákàtí márùn-ún kò lè gbà ṣùgbọ́n bá a ṣe èmi tí mo fẹ́ sọ̀rọ̀ àwa tí a fẹ́ gbọ́ náà kọ́lọ̀ ń kó jẹ́ ká gbọ́ yé kó sì mọ́ ṣe ní ìbàlẹ́jẹ́ ọdún fún wa tó bá di ìjọ ìgbìyà kìámà. àwọn etí tí a ti rí nínú táwọn àfa akọ lórí agbọ́nrin yìí ó ti lọ pọ̀ jù kódà ọgbà odidi wà àti ọdún kan téèyàn ó sì mọ̀ rí nǹkan sọ pé ẹja mélòó lónìí. ẹ̀jẹ̀ amílé ìlọ́la àwọn afẹ́ sọ láàrin tí ó tó wákàtí méjì ṣùgbọ́n a gbìyànjú ìwọ̀nba ń tọ́lọ̀ ń bá ní ká lè sọ ń bẹ̀ ààbẹ̀ lọ́n pé ibi tá a bá lè sọ dé ọlọ́ọ̀dẹ́ agbọ́yé jù bẹ́ẹ̀ lọ. amínà wọ́n ní ká sọ̀rọ̀ nípa tẹ́ríkùlì mọ̀hàrọ̀mà fi rọmọbọ́n wà bá dàrú gbígbé àwọn nǹkan èèwọ̀ àwọn tó jẹ́ àràmù àwọn nǹkan àràmù ká gbé jùlẹ̀ ká má ṣe é èyí tá a bá ti ń ṣe tẹ́lẹ̀ ká gbé jù bá a wà nú àwẹ̀ ká tún mọ̀ wàá padà síbi wa ká mọ̀ dẹni wá ń kó èébì rẹ̀ jẹ lẹ́yìn ìgbà tó ti bì tí rọ̀mọ̀bọ́wọ́ náà bá tún wá lọ ká mọ̀ padà síbi àwọn ẹ̀ṣẹ̀ ní ọdún lọ ní ọjọ́ ń ṣe kújọ́ kan ní àdúgbò kan níbàdàn kọjá níbẹ̀ wàláì ojú ara mi rí wọn sọ nítàn wọ́n sì ń to kírẹ́ẹ̀tì ní ọtí kírẹ́ẹ̀tì ọtí sì ń ga ó sì ń ga lóṣù yóò fẹ́ ẹ̀ka tó lé alájà méjì wọ́n sì ń tò lọ sí ń ga báyìí pé àọ̀lá láàtúnú o ẹ̀ ń túnú báyìí ẹ padà sí ní sórí ìbú lọ ní o ẹ túnú tán báyìí ẹ tún máa mutí lọ ní o ẹ túnú tán báyìí gbogbo ládàá ní oṣù kan ẹ̀dá pẹ̀tù òsì kẹjọ náà ìyẹn ló fi já sí wípé kèé ṣe ti láwẹ̀ gan ló pàtàkì jù bí kèé ṣe wípé tá a bá tún padà parí àwẹ̀ bóun la àti ní padà síbi tọ́jẹ́ èèwọ̀ ìtọ́lọ̀ ń ṣe lára mọ́ a rí pé tá a bá wò irú ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ gbọ́ ìwò tó làwọn afá fẹ́ máa sọ ní ìpèwò tó lára mọ́ ẹni tí fọ́ọ̀tọ̀ sí ní ìpínlẹ̀ kí ni o àrà sẹ́ẹ̀dẹ̀rí ti ń jẹ́ ìsìláàmù nǹkan méjì gbogbo ń tà ń ṣe nínú ìsìláàmù jẹ́mọ́ mélòó la pé o méjì ṣé ìlú tọ̀ á wàtárùkùlì mọ̀hàrámà ìtọ́lọ̀ ṣe là ń pè ní commandment àwọn ìtọ́lọ̀ ń bá pa wá láṣẹ ká ṣe àrántí ń jẹ́ ìsìláàmù nìyẹn pé ìtọ́lọ̀ ń ní ọ̀dà muharramat manihijat munkarat maasi agbunu àpòlísìírísì ó kọ táwọn àfa àmọ́ kò lárúbáwá gbogbo ntọ́lọ́ bá ní èèwọlé lè o ẹ mọ̀ débẹ̀ o kásìkò ìdúlẹ̀ ìdíjẹ́ ìsìlámù ìdúlẹ̀ kọ̀sẹ́lẹ̀ kẹta ókè rọmọdán là ń gbà yín nìsín nínú méjèèjì tí mo sọ ìgò lọ́fọ́ọ̀lù sí jẹ́ wọn ká gba àwẹ̀ rọmọdán ìgò lọ́fọ́ọ̀lù sí ọ̀dẹ̀ kẹ́ ẹ̀ bá mi lọ mo ní ìsìláàmù nǹkan mélòó ní jẹ́ ìsìláàmù méjì alákọ̀ọ́kọ́ ni wípé Jews èyí ni commandment tọ́lọ̀ máa ní ká ṣe ẹlẹ́kejì ni don't èyí ni prohibition ntọ́lọ̀ ń kọ̀ tó ṣe léèwọ̀ ká jìnà sí ká gba àwẹ̀ rọ̀mọ́gán ní olófọ́ọ̀lù sílẹ̀ ibi ká tẹ̀lé kéré o àṣẹ ọlọ́run ká lọ sí ájì ìbọlọ́fọ́ọ̀lù sílẹ̀ ká kírun ìbọlọ́fọ́ọ̀lù sílẹ̀ ká ṣe dáadáa sóbi ìwà ìbò lọ́fọ́ọ̀lù sí bẹ́ẹ̀ òkè ká mọ̀ mú ti ìbò lọ́fọ́ọ̀lù sí ká mọ̀ sèṣì náà ìbò lọ́fọ́ọ̀lù sí ẹ ti wá mọ ọ̀dàfáǹdì nta fẹ́ sọ lẹ́nu nọ́mbà tù yẹn la fẹ́ sọ lónìí ṣé ẹ wá rí nọ́mbà tù yẹn lọ́wọ́ aburú jù kí ló ṣe ó burú jù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní má amartukum bíi fáàtù mi ni mo máa ń sapá àtọ̀ ṣé a rí tẹ́lẹ̀ àtọ́lọ́run bá ní ẹ ṣe ọlọ́run ní ẹ kírun ó ní ẹ gbà àwẹ̀ ó ní ẹ ṣe náfìlà ẹ gbà àwẹ̀ mọ́ndé ẹ tún bá ti tọ̀ ṣe lẹ́yìn rọ̀mọ́dọ́n ẹ gba mẹ́fà nù ṣàwálì ẹ gbà àwẹ̀ nù báyìí ẹ máa ṣe ìtọrẹ àánú ìtì ń bá ní ẹ ṣe ẹ lè ṣe tán ẹ ṣe débi agbára yín bá dé tọ́lọ̀ ń gbọ́ pẹ̀ ẹ ti dé kí ni o ẹ ti dé bá ìmọ̀ ẹni yín.

ọlọ́run ní kí n gbàwẹ̀ twenty nine thirty méjì lèmi ọgbà àbí mẹ́ta màá gbẹ ẹyọkan níbẹ̀rẹ̀ ẹyọkan láàrin ẹyọkan parí ìlànà mi lẹ́yìn. ìtọ́lọ̀ bá ní a ṣe yàtọ̀ sáwọn tó tó jọ ọ̀ràn yẹn a lè ṣe tán mélòó tiẹ̀ lábẹ́ ṣe gan. iṣẹ́ wo lọ̀pọ̀lọpọ̀ wa láti lọ sísù kan ìta àtẹ̀lé mọ́tẹ̀ wá kí kí lọ wá ṣe mo fẹ́ wá káwọn ọmọ ìyá àtúntọ́ ni ìṣe ìgbọ́dọ̀ pé àbí nǹkan ṣe ọ ni Abdullahi gbọ́dọ̀ rẹ náà a máa lọ inú ọjà kì í ṣe kọ́ lọ́ra búrẹ́dì o kọ́ lọ́ra láìsí o kọ́ lọ́ra epo kí lọ́nà ọ̀sẹ̀ kọ́ lọ sálámù sálámù sàlámù alẹ́kùn arántúlá abarakáàtù sàlámù alẹ́kùn arántúlá abarakáàtù tó rọ́ọ̀kì lórí sálámù ládàá táàtì ni yóò sì lọ sálámù sí gbogbo arọjà yóò sì padà ní ilé èèyàn nílò láwọn sálámù sí ní ìsìn àbúlẹ̀ ìlú lọ́nú bíi mọ́sálásí dímọ̀ kan tẹ́ rò pọ̀ ń bẹ̀ yóò dẹ̀ sàlámà sí gbogbo wọn kárí ó lè jẹ́ pé táàtì sáǹsì àwọn tó bá ṣe kiri o tó bá sàlámà sí. èèyàn nílò bá wà fún ní sọ òrùn àwẹ̀ ìtọ́lọ̀ ń bá ní àṣẹ yẹn ọ̀pọ̀ gan tá a ti lè ṣe àwọn ọ̀ràn yẹn nú ẹ̀sìn bó ṣe wà ní sallallahu alaihi wasallam títà àbíkalẹ̀ àbí láwùsọ̀ láìpẹ́ lè máa tù bá tí bá ti ń kírun wákàtí mò ń gba àwẹ̀ Ramadan ẹ wá máa wo tọ́pìkì táwa fẹ́ sọ yìí ó tún wá jáde wa halalitu li halala wa harramtu ń pè lálàálì mò ń ṣe ìtọ́ pè lára mo sí lè sí máa wá lè ní náà ọ wá lè náà. mo ṣe alákọ̀ọ́kọ́ ni pé tí bá ní ṣe tọ́lọ̀ ń gbọ́dọ̀ wípé nó ẹgbìyànjú ṣùgbọ́n wà máa nà áìtù kò máa nìyí ìtì ń bá ní ẹ mẹ́tẹ̀ bẹ́ẹ̀ ìtì ń bá ní ẹ jìnà sí pàṣẹnìgù kìí ṣe pé ẹ jìnà sí díẹ̀ ẹ ṣùkùn ẹ gbọ́dọ̀ ṣe rárá ni gbogbo tí ń bá ti rárá mù ni ẹ jẹ́ kó rí yín ó pé ẹ má ṣe o ẹ jìnà sí ni o èyí ò ní òní jẹ́ ẹ wọlé o ẹ wà nídàá lákọ̀ọ́kọ́ ẹ tún wá wọ ẹlẹ́ẹ̀kejì halalitu lè halala wà haramtu lè harama ìtọ́lọ̀ ń pè lálàyé mò ń ṣe ìtọ́ pè lára mù èmi náà ń pè lára mù gbogbo ìnà títí máa wá ìjà náà àlọ́dí níbẹ̀ ni kí ni ìdàkejì ẹ̀ ìtọ́lọ̀ ń pè lára mù tí ìgbà ti pè lára mù tí máa wọ iná bẹ́ẹ̀ ni ọ̀ wọ náà ọlọ́run ẹ̀dá wọ náà fẹ́ẹ́rí tó yára sọ máa ná òun ni tá fẹ́ sọ lónìí alìmọ̀hàràmà àwọn nǹkan tọ́lọ̀ ń pè kí n wá fi kó báyìí nínú pìlàǹgù ká tó máa mú wọn ní kọ̀ọ̀kan nínú tó wà wájú mi ń bì àwọn nǹkan yẹn lé ní one hundred bẹ́ẹ̀ bọ́ọ̀lù àti bẹ́ẹ̀ sọ fún one hundred ìtàn màá kẹ́ máa wọn kọ̀ọ̀kan tí mo ní kọ́ kọ́mọ̀ lọ́wọ́ parí màá wá sáré sọ̀rọ̀ kù pé eléyìí wà bẹ́ẹ̀ eléyìí wà bẹ́ẹ̀ eléyìí wà bẹ́ẹ̀ kọ̀ọ̀kan sí kò bá a bá sọ̀rọ̀ fáwọn nǹkan yìí wà láì àwa lè jẹun à ń ṣe adẹ̀jìnà sára mú ọ̀dájú awálì jẹ̀nà tọ́lọ́ bá ti gbà lọ́wọ́ wa kọ́mọ̀ sí alọ́mọ alọ́mọ jama nínú tí ká tó kọ́ lọ gbọ́yé tó bẹ̀rẹ̀ sẹ́ẹ̀rí hakù lila sọ pé nǹkan nìkan ló lè ṣe bẹ́ẹ̀. ṣé òǹkà hàn kó ní mi mi mi nínú àwọn àdíṣẹ́ òde tọ́lọ ni a máa jẹyọ ní ẹ̀mí lọ́sọ̀rẹ́ ẹ̀mí èṣù lọ́sọ̀rẹ́ ẹ̀fọ́ a máa jẹyọ. àṣẹ ní jẹyọ ọlọ́run ṣe yọ̀ léèwọ̀ fún wa ìwọ́ wá lẹ́mi olúwa ẹ̀mí orí ibú nìyẹn irú ẹ̀ ní sọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń lọ ṣé á ṣé é wùtù wọ́n ni wọ́n rí ìrántí wọn. àjànù náà ń lò tí ọ̀bà yé wọ àwa kéwulé bí wọ́n ṣe ń sun ẹran láàyè èmi mọ̀ aláǹgbá ọ̀fẹ́ ẹ̀ máa sá fún mi ní ìsìn àwọn adárípọ́n bí wọ́n ṣe ń pa gbogbo ẹ̀ látẹ́lẹ̀ kí olè kò lè yé wọn tó fi yé èyí tá máa ń fi tẹ́ni àrò èyí tí wọ́n máa ń fi kalẹ̀ èyí tá máa ń lo ní òjò fún àwọn àǹjànú bú ni sọ ọmọ káàtìmì tá a máa ń là tí ó yí apára àtẹ fáwẹ́lì tí wọ́n mọ gbogbo ẹ̀ ní ọlọ́wọ̀n kẹ̀lẹ́ káwọn lọ lànà èṣù láti padà sí lánàá èṣù náà káni lánàá èṣù lára fẹ́ rìn ní bá a ṣe lè dá nǹkan rú mọ́ yín lọ́wọ́ àmọ́ táàfòrí ọkọ̀ báyàwó tí nǹkan kan ọmọ orúnu yàrá yín àwọn àǹjẹ̀nú kan ní irú kò lè lè wà wá láàrán sí yín kọ̀rí ìlú rẹ̀ láàkọ̀ náà èmi jókòó yìí tí ogun wá jókòó yìí ìlú ìlú wa wa bí náà ni tí n kọ̀nẹ́ẹ̀tì ìlú rẹ̀ kan ní ìdí kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ ọjẹ́ lálẹ́ àná máa sọ fún ọ ìgbà tó yàgbẹ́ lánàá máa ah! kí ló jẹ́ orí rẹ̀ torí pọ̀sán tó jẹ lánàá kò lè yé wọ ó ti kọ̀nẹ́ẹ̀tì àǹtẹ̀nú tiẹ̀ kódà ìjọ tó o bímọ ṣàìsí yóò sọ fún ọ ìjọ tó o lóyún yóò sọ fún ọ torí kọ̀rí ìlú wa gẹ́lẹ́ bá a ṣe rí lòun náà rí kọ̀rí ìlú ni máa ń báwọ̀ ẹ̀ lò ní ìwọ̀ tí ó ti lọ ṣàbúrú gbogbo ẹ̀ ló ń bẹ́ẹ̀ lọ àdíìsì bẹ́ẹ̀ yàrá ṣe tá à ń sọ yàbí òye ṣé wàá rí gbogbo orú àwọn èèyàn báyìí àìmọye ń tọ́lọ̀ wọn sọ̀dà ràmù wọn bá sọ̀dà ràmù wọ́n ní àlámù ni o ọ̀gbọ̀dọ̀ kálẹ̀ rẹ̀ ń jọ tọ́sídẹ̀ ẹ̀mí èṣù lọ́sọ bẹ́ẹ̀ fọ́ mo lè kálẹ̀ èmi tọ́sídẹ̀ mo lè kàn friday mo lè kàn sunday ìdí òjá àlámù kẹ́nìkan ní àlámù ni nǹkan yìí ọlọ́run nìkan ló lè sọ bẹ́ẹ̀ àtàrímù hákùlọ ìwà àdá jẹ̀mọ́ ẹ̀ka lọ mọ̀ pé kámi kankan èèwọ̀ ni kìí kọ̀gbẹ́nu pásọ̀ kọ̀gbẹ́nu àbá kọ̀gbẹ́nu sáàzù kọ̀gbẹ́nu ìmáàmù kọ̀gbẹ́nu sheikh ẹnu tá ní jẹ̀mọ́ Allah wa rasuluhu àtànàbí kò fi ṣe rán kódà Abubakar bó ṣe jẹ́ pé lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam nínú ìjọ wa yìí wàláhì ẹni tó tún lóore jù Abubakar ni lẹ́yìn Abubakar Umaru ló tún lóore jù lẹ́yìn Umaru Usmanu lẹ́ni kẹta lẹ́yìn Usmanu Ali ni ẹnu wọn ọba kájí pé àáfà kámọ ẹdẹ́bìlà ẹ̀dì kọ̀dá o àbí kádẹ́bìlà wáìtì kọ̀dá wọn à lè sọ kankan dé wọ ìtọ́lọ̀ àtànàbí ọba sọ dé wọ ṣé ẹ láwọn nǹkan kan dẹ́lẹ̀ Yorùbá wa ìta náà ẹ pèlè èèwọ̀ tọ́lọ̀ ọ̀ṣọ́ ọ̀sọ́dẹ̀ èèwọ̀ ẹ kẹ̀ àwọn èèyàn sínú wàhálà kódà àwọn fámìlì kan wọ́n tún ẹnìkan sì pèlè ìjẹta pé nínú fámìlì àwọn ìyàwó ẹ̀ bímọ ìyàwó ẹ̀ wá jẹ́ kan náà ọmọ ilé kíwa ẹlẹ́yà tó ń gbòdì ọwọ́ nínú fámìlì àwọn fámílì yìí ẹ̀kọ́ ayé ẹjọ́ kèéfé kí ni o èèkàn bẹ́ẹ̀ bí báwa fáà súnrẹ̀ nìwọ ìwọ́n wà nú àwọn tó ní ṣùgbọ́n kọ́rọ́ lè kájú àwọn àwọn ìyá alájẹ kan bẹ àwọn ìyá eléṣù kan bẹ fámílì yìí sábẹ́ ní àgbéyàwó rẹ̀ ọ̀jẹ̀ yọ wọ́n lè rán ìjẹ̀mú burúkú mo ní wọn náà wà dúró tọ náà àwọn fẹ́ kí bẹ́ẹ̀sù orin lẹ̀ sọtọ́lá ti á rí pé kọ́rọ́ sẹ̀rẹ̀ sí kan náà ọmọ ìyá wa tóun dúró pé ànítọ́ náà lòun ó ṣe òun ò ọmọ yẹn padà jà fẹ́ẹ̀ tó ń lọ ọ̀dọ̀ ọlọ́run nígbà wọn jẹ lẹ́ẹ̀kejì àní àfáyà fọ̀ fàyà àwọn àjọ iná epo tí wọ́n gbà lọ sí orin àdúrà báyìí ni ọmọ ṣe eléyìí ẹtí máa ọmọ ìlà eléyìí àwọn tó ṣe fẹ́ burúkú yẹn àtàwọn òṣèlè sí wọn. ù ilá bí tẹ́nì kan bá fẹ́ fẹ́ òun lágbára ẹni bú lòun táwọn aforí sọ àfẹ́ ẹni ọlọ́run dànù ọ̀fọ̀ ẹ̀jẹ̀ tó ti yé àwọn eléṣù kan fẹ́ spread lórílẹ̀ bá sọ pé sọ̀rọ̀ o òṣè wọ́n wà máa ló burúkú sí wọ́n ọ dúró ìwọ sóyè nìsín wọ́n fẹ́ máa ju nǹkan bú sí ọ mọ̀lẹ́kọ́ ọlọ́run ti máa dá padà sí wọn. àlùmọ́rí gbogbo táwa náà máa ń sọ dàrá mù nínú àṣà yorùbá eléyìí ọ̀gbọ́dọ̀ jẹ́ yọ eléyìí ọ̀gbọ́dọ̀ fojú kankéré kan ọlọ́run ni máa ń sọ nǹkan di èèwọ̀ ìdí ọ̀bà ẹ sọ ọlọ́run ẹ bá nínú nǹkan tó fàtà ṣe pèlè èèwọ̀ ni wípé ó lè dá sí wípé àwọn nǹkan yẹn làáhàdùn fi dúnìyà àwọn àìdùn fìlà àkìrà nínú kọjá pé pé èèyàn bá ṣe wọn àwọn àyà kan bẹ tí wọ́n ní ká fún jẹ láyé tó bá jẹ́ nǹkan àti lò ṣẹ̀ríà tó bá jẹ́ nǹkan àti lò òfin ọlọ́run lápẹ̀rẹ̀ ní ìfún ẹ̀ ń bá fẹ́ jìnnà jẹ́mọ̀ wàhálà ìta bá ń lò nílò àwọn èèyàn fẹ́ẹ́ rí tíṣẹ̀rí àbádé lu yìí àwọn àáfàá mi ọ̀tà kò ṣẹ̀ríà olórí ìjọ mi ọ̀tà kò ṣẹ̀ríà mo mọ olórí ìjọ kan ládùúgbò kan bá bẹ̀ kò dé níbẹ̀ dógún náà àwọn ọmọ ìjọ tó ń bá wọn sùn ó tó báwọn ìyàwó ọmọ ìjọ sùn wà láì tọ́ba jẹ́lẹ̀ ṣẹ̀ríà ìwọ tó ọba bọ́mọ ọlọ́mọ sùn ẹgbàá hundred wọn fọ tọ́ọ̀bà tí ìyàwó rẹ níjọ́ tó ọba ti níyàwó rẹ tọ́ba bọ́mọ ẹjọ́ sùn àbọ̀ ọba ìyàwó ọ̀rẹ́ rẹ sùn tí ẹ kọjá ẹgbàá hundred wọn gbẹ̀bí sọ́kàwé kékeré wọn ó jù ọ́ sílẹ̀ wọn ó sì lẹ̀ ọ́ lóko pa ẹ wá lélẹ́yìn ọ̀sán fọ́ọ̀tì ṣẹ̀ríà àfóòrò sí náà gbogbo àwọn ọmọ ìjọ ti wọ́n wọn látàtà èyí ẹ̀ mọ̀sán fi sọ́ọ̀tì torí kò ní síjẹ́ sọ́ọ̀tì kọjá àfìnà tẹ́lẹ̀ ẹ̀pá náà tó ti yé nìsín lọ́wọ́ kéṣìṣì àwọn pásọ̀ kọ̀tàwọn sí náà kí ló bẹ́ẹ̀ sọ́bẹ̀ àwọn èèyàn ọ̀tà kò ṣẹ̀rí àtọ́rẹ́ ní ibú ni wọ́n ẹ bá jẹ́ ní ibú kò lè kò lè bàtọ́ náà láàyè yọ ọ̀tà kò ṣẹ̀rí àtọ́rẹ́ bọ̀ pé kí ni òun ti níyàwó tí ṣẹ̀rí àbákọ́dé òun àwọn tí wọ́n kọ̀ ṣọ́rọ́ jimọ̀ tí wọ́n lẹ̀ lóko ẹ bá jẹ́ olè ṣẹ̀rí àní ẹgbẹ́ lọ́wọ́ tí èbá ti ṣe pé àlẹ́ ìrọ́bà ìrọ́bà ni amúrọ̀pù tó yẹ pé àwọn olè tí wọ́n máa ń pààyàn ni ìdájọ́ tí wọ́n tún lọ bíi mẹ́ta sí mẹ́rin ibẹ̀ ń kà lọ lónìí ìlú ìjọ pé àájẹ wọn lọ́wọ́ mínísì láàfin ọwọ́ kẹsẹ̀ kan ìlú ìjọ pé wọ́n fọ́ ìlú ìjọ pé wọ́n pa ni ó ti fẹ́ lórí bí gravity olè eh, rọ́bìrì yẹn bá ṣe tó ṣùgbọ́n olè sọ̀kẹ́ ara jí nǹkan ìtọ́wá jí nǹkan bá ti lè tó ń tí ó tó kán gé ọwọ́ ẹ̀ wọ́n gé ọwọ́ ẹ̀ sẹ́ni tẹ́ gbọ́rọ̀ rẹ̀ ọ̀tún ó ti dalẹ̀ lẹ́ẹ̀kejì ẹ àfà wàhálẹ̀ òlè ó dínkù nàìjíríà tàbí kọ́lọ̀sì òlè nù ẹ̀gbọ́n tá à ń sọ yé ìlú ìbẹ́nu àwọn nǹkan ìtọ́jẹ́ àràámù tọ́jẹ́ pé téèyàn bá ṣe wọ́n jẹ́ ń yà rẹ̀ láyé ṣùgbọ́n tá bá ti jẹ́ ń yà o tọ́ bá tún bá kò ní jí àmọ́ lọ́dọ̀ ọlọ́ àwọn àìdùn fílà áṣírọ̀ tàbí kọ́jẹ́ pé níyẹn rẹ̀ yóò jí àlọ́dọ̀ ọlọ́ ṣé wàá rí àwọn nǹkan tá a pè láràámù yìí ìlú ìwà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń tàn bí ele wọn náà kò ní jáde lọ láyé láyé ọlọ́mọ ṣètò abẹ́ẹ̀ irú ẹ̀ ní ṣíríkù ẹ̀dùn ọmọ ìgbọ́ wà bẹ́ẹ̀ láìpẹ́ inú ìwà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ní rárá tí ọba ti ṣe jẹ́ pé mẹ́bọ mẹ́rù yóò wà á jẹ ìyà bí ẹsẹ̀ ń bá ṣe tó ẹ wá máa wo tí a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run lé lórí tọ́lọ́ bá ní ìwọ oṣù máa mú ti tó fi kú bò lé lọ́kìnrin lóòótọ́ oṣù pọ̀ tí náà ní pọ́blẹ́mù lọ lójọ́ márùn-ún lọ́nà jẹ́mọ̀ lọ́jọ́ mélòó ìjọ́ mélòó ẹ̀yìn lọ́kọ̀ọ́jọ́ márùn-ún ni wà ilà ìyàwó mọ́ ní indaro bíkà kà á sí sánà tẹ́ nínú ọ̀tà òjò ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run one thousand yà sílẹ̀ ayé ni five thousand yà sílẹ̀ olóòna ọ̀nà. jama ẹ má sọ iná ọ̀tọ̀dọ̀ ọlọ́run lọ lo oven búrẹ́dì jẹ́ kán tí ọ̀nà oven búrẹ́dì láàrin ìṣẹ́jú márùn-ún. wà láyé oven búrẹ́dì kọ̀fẹ́ tó zero point one percent nínú ọ̀tọ̀dọ̀ ọlọ́run jẹ́ kán kẹ̀sì ọ̀nà oven búrẹ́dì lásán

ó tó the another eight thousand ó di ó how many years thirty thousand years. Ah ah, ah ah ó ń tẹ́tẹ́ ó di ẹ̀gbọ́n bàbá tẹ́tẹ́ dance lotto tẹ́tẹ́ rẹ̀ ọ̀pọ̀ ọ̀nà jẹ́ méjì pèlè ní ẹjọ́ lò two thousand years àbá tẹ́lọ̀ ní òfin tó lé ní twenty thousand years ló náà tó yọ tẹ́lọ̀ àti ọba tí a kọ́ wọn náà rí dànù ní jù náà ni ọlọ́mọdé ní àfihàn wọn náà wọ́n tẹ́lẹ̀ sáà ń sọ yìí ẹ̀mí sọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn yìí tó irọ́ ni níjọ́ tẹ́yìn yẹn bá kú wà lẹ́ òdodo wà dé èyí sì lè padà wálé ayé mọ́. ṣé ẹ rí àwọn ìdáná ni yóò wọ́n padà wà lùdán náà torí wọ́n lọ fọ̀ wọ́n nínú omi ni tí wọ́n bá wọ́n fọ̀ wọ́n nínú omi àlùdán náà yẹn a iná ti ṣe wọ́n léṣe kọjá nọ́mà ṣùgbọ́n torí pé àmì ìgbé àpá náà wà lùdán náà wọ́n wà ẹ̀sẹ̀ lọ fún wọn fọ̀ wọ́n ẹ̀sẹ̀ gbìyànjú wọ́n ẹ̀sẹ̀ wà lùdán àbá táǹbẹ̀ náà kọ́kọ́ jí àbùtó ọlọ́run àti ọmọdé wọn ká tó wà lùdán àlùdán náà ló jáwọ̀ ṣe ìlà ti fẹ́ sọ tọ́píìkì yìí fún wa ṣé ẹ wá ráwọn tá a ní haramu ni haramu ni pé ká gbé wọn jù lẹ̀ nínú àwẹ̀ táàwẹ̀ rọ̀mọ̀dọ́n náà bá tún lọ tán ẹ mọ̀ jẹ́ àpadà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gan bá a fẹ́ ṣe nínú àwẹ̀ gan kọ̀fẹ́ kan ṣe kí ni o kọ̀fẹ́ kan rọrùn ṣùgbọ́n náà tọ́jọ́ sí pé rọ̀mọ̀dọ́n ní ìsìn ebi méjì ebi mẹ́ta ebi mẹ́rin nígbà ọ̀báyá ní ìsìn ẹ máa tí ọ̀padà máa ń ṣẹlẹ̀ kí ni ọ̀padà máa ń ṣẹlẹ̀ àwọn èèyàn wà tó padà síbi ẹ̀ṣẹ̀ burúkú eléyìí tó ṣe kí ni o eléyìí tí wọ́n ti fi ilẹ̀ ọlọ́run mọ́jà wò ní padà abẹ́ òun. àáfàá ní tá a bá ń sọ̀rọ̀ àwọn ẹ̀ṣẹ̀ yìí àwọn ń tọ́ jẹ́ èèwọ̀ tó jẹ́ àràmọ̀ tí mùsùlùmí tí wọ́n fẹ́ ká dènà sí èyí tó burú jù alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní al-ishraku billah yálà kí la bẹ̀rù al kéèyàn fẹ́ lọ pẹ̀lú ọlọ́run kéèyàn múrogbó pẹ̀lú ọlọ́run kéèyàn ò tún máa wárí fún nǹkan mí lẹ́yìn ọlọ́run kéèyàn ò tún máa fi nǹkan mí lẹ́yìn ọlọ́run àáfàá lélẹ́yìí òun ló burú jù òun náà sì ni akbaru lè kàbáyé lọ́pọ̀ tó jẹ́ pé nínú àdíìsì buhari àti Muslim anábìwá mọ́tòsálà ó ní ìṣẹ́nìbù sábà àlùmọ̀bì kan ẹ jìnnà àwọn ńlá kan tó méje tó pààyàn rẹ̀ tó yára lórí gúlọ́dọ̀ ọlọ́ nọ́mbà wà á rí ní àṣírí kùbìlà òun náà ní kéèyàn máa ṣe mọ́sọ́lọ́ ọlọ́run sọ nínú ọlọ́ni ilẹ̀ lọ́à láyà gúfìrù ayú ṣọ́ọ̀kà bìí wàyẹ̀ gúfìrù máa dúró náà báálíkà lùmọ́n yàṣà yàrá ìjà bu ayé àyè dáadáa ọlọ́run ní fẹ́ rí ẹni tó bá mú orogún pẹ̀lú rẹ̀ ẹni tó fẹ́ bọ́ pẹ̀lú wọn náà owó oníborí o ṣùgbọ́n ẹsẹ̀ míì tí ọba fẹ́ bọ́ tọ́ba tó wò wọn náà ẹni òun kò kò túmọ̀ sí gbọ́dọ̀ ní ká mọ ẹsẹ̀ ẹsẹ̀ míì lọ ẹsẹ̀ míì ń gbọ́dọ̀ kọ̀ sẹ́bọ̀ tọ́ba wọn ọlọ́run lè forí jà tọ́ba wọn lè má forí jà ṣùgbẹ́bọ ọlọ́run lè forí jẹ tọ́ba sẹ́bọ̀ àti tọ́ba túba ìtumọ̀ ọlọ́run lè forí jẹ tọ́ba kú mọ́tà mùsùlùkà ó kú lẹ́lẹ́bọ ọdájú tọ́lọ́run lè forí jẹ yóò sì rà nù lẹ́nu. máa ń sọ fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tá máa ń pálẹ́ ta a máa káwọn kún wípé àwọn èèyàn ńlá àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àwọn Bọ́lá àwọn Azikiwe abadan abadiya jahannam jahannam jahannam lọ́dọ̀ Ọlọ́run wà láì wọn àlọ́bùsùn lọ́dọ̀ wà láì kò kọ láti Azikiwe kọjá kẹkẹ apá ọmọ kékeré tí ọ̀dọ́ ọmọdún méje lọ tó ń kinu tó ń kàkùkà ní sọ́ba ó lò lọ́dọ̀ lọ dúró láàbì lọ. kí la fẹ́ rọ̀ mí eléyìí wípé sẹ́ẹ̀rí ìrìnrìn èèyàn jẹ́ nationalist wọ́n jẹ́ internationalist ẹ̀rọ kan tí ó di ọ̀rọ̀ àṣà ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ Yorùbá èyí ò ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run. ìdí ọ̀jẹ̀ kí wọ́n gan gan wúlò lẹ́sẹ̀ ǹjẹ́ wọ́n gan gbà pé aṣáájú aláìláha ìlànà sọ̀rọ̀ àkọ́kọ́ òṣèlú náà sóòtì kínú fọ́lọ́ gbogbo àwọn táwọn tí wọ́n sì rún fọ́lọ́ ni. àfáàní ẹbọ ọlọ́run ní forí jẹ ń tọ́ba kú tó tún fi nǹkan ní ìlẹ́yìn ọlọ́run. ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn mùsùlùmí ká gbọ́ àwọn nǹkan kan yé àwọn nǹkan yẹn ní ìwà sọ lórí ẹbọ kí n kẹsọ torí àsìkò tí ó sì. alákọ̀ọ́kọ́ tá a bá ń sọ̀rọ̀ ẹbọ àwọn àbá pín sí méjì torí kí sọ ẹbọ ńlá ẹbọ ṣé ẹ rẹ́gbọ́n kékeré lè ṣe àárí ni kéèyàn ṣe nǹkan torí ẹlòmíì lẹ́yìn ọlọ́ àwọn àfáàní ara ńlá òun ni ká ní nǹkan ọlọ́ ẹni tó tún ní òòsà kan ó ní gbètúgbètú ó ní òǹdè ó ní kan ni ẹni tó já sí wípé ọpọlọ lónìí ẹnu mi gbà mo sọ fún yín mo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lónìí wọ́n wà ní àwọn tó fa mùsùlùmí délẹ́bọ tí èbá ṣe pọ́lọ́ ní káwọn padà lọ́lé ọlọ́mọ bàbá ní máàbù lárọ́ bí àdúgbò àwọn àfọlọ́ bá ní sanwó lẹ́sàn ìgbà táwọn adé máa dùn táà tó ń kéwú táwọn ń kata òyìn ìdì ìbájú ìmọ̀ ìdí ìlàwọ́ aláwọ̀ kankan pé à àtẹ́kọ̀ọ́ làwọn àfáà jẹ́ kó dáàbì wa bàbá àtẹ̀mí wọn bàjẹ́ ó kú tẹ́lẹ́gbọ́n ìkànnì àwọn àfáà yẹn ọbẹ̀ bá mi pa sùúrù jù pé èmi ni ìyáwó orí jẹ mọ́ ní ìbèbí ẹ̀rí jẹ gbogbo gbàlẹ́ mọ̀ ní kan ta ẹ̀jẹ̀ ẹlẹ̀ ọ̀tọ̀ ni ẹ bá wọn ṣe nǹkan kan ọ̀tọ̀ ni tí wọ́n dọ̀rọ̀ kílò ọ̀tọ̀ ni tí wọ́n fi sínú kílò tí wọ́n gbòrí lé ọ̀tọ̀ ni sínú kọ́ńbọ́ọ̀dù ọ̀tọ̀ ni tẹ́ ẹ sọ mọ́ àbáwọlé. ẹ bọ́ ní gbogbo ẹ̀ àwọn àfẹ́ ẹlẹ́bọ̀ pọ̀ lóòlù tó sàwọn èèyàn lórí ibú torí tí wọ́n jẹ òṣìṣẹ́ orí ẹ̀dá fún wọn náà ẹ sàwọn èèyàn lórí ibú ẹ̀ jẹ́ ká yọ ọ́ dáa fún wọn ẹ̀ kò bá àwọn wọn jẹ́ ẹgbẹ́ ẹbọ àwọn èèyàn lọ́wọ́ pé ọ̀sẹ̀ ilé yìí ọ̀sẹ̀ ìyọ̀nà ayé ni ọ̀sẹ̀ ìyọ̀nà àgbà ni ó tó ọba fẹ́ lò ọkọ̀ ọmọ ẹ̀kọ́ ọkọ̀ èèyàn ọba àkọkàn lárúbáwá ẹbọ ni ẹsẹ̀ àwọn èèyàn dáná ṣe jẹ́ kí wọ́n àmọ́ akọ̀kọ̀ náà ṣe jẹ́ wọ́n máa wá ìgbẹ́ kéde kan ó mú kí àwọn àtọ́lọ̀ sọ pé ẹbẹ̀rù ayélẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ kan wà láì ọlọ́run sọ bẹ́ẹ̀ ànábì ọ̀sọ bẹ́ẹ̀ ọlọ́run kan ní pé ká bẹ̀rù àwọn ayé àti ìgbàgbọ́lọ̀ ẹgbẹ́ fún wa pẹ́kù mẹ́ta ànábì ní ẹbẹ̀rù obìnrin kì í ṣe pé ẹbẹ̀rù wọn tí wọ́n jẹ́ àjẹ́ ó ní fa iná awọ́lá fitinẹ́ ti ní ìsọ̀rọ̀ yìí nìta láyé àdánwò òsìnà ń bẹ lára wọn àdánwò máa dá nǹkan rú àdánwò ètè ebu láti ẹbẹ̀rù ètè àwọn obìnrin kì í ṣe pé ẹ wá máa sóbi àjẹ kọ́dà ọbẹ̀rù obìnrin tó ń bóbìnrin sùn oṣù fẹ́yàwó kó lè. náà ní pẹ́sẹ́ ẹlẹ́bọ lónìí àwọn èèyàn sàwọn èèyàn ẹlẹ́bọ ìjẹ́ ẹ̀mú yìí ẹbọ ni ká máa ká máa ẹbọ ni ẹbọ ni ká èmi ní jẹ̀mọ́ọ̀mù ìwọ̀kọ́ wọ́n ti oúnjẹ àwọn tí wọ́n di adarí nínú ẹ̀sìn ní o àwọn àfẹ́ ẹlẹ́bọ ṣèbá àfa wá gbé ládùúgbò kan bàdàn ìdí àwọn ni àtàwọn wọ́n gba ìfẹ́ ilé rẹ̀ kọjá wọ́n wá ìjó nǹkan kan ní yẹn fẹ́ àwọn olóògùn náà máa ń dórú ẹ̀ pé àwọn òsì ní mẹ́ńbà àwọn ń bì tọ́rọ̀ mọ́ra wọn pé ẹni tí ń jò nǹkan yìí ó yẹ kọjọ ẹgbẹ́ àwọn kọlẹjọ wọn bá wọn lé ẹjọ à ẹgbẹ́ wa olóhùn àbí ọlà àfà iṣẹ́ ń béèrè ọyẹ kẹ ẹ máa jọ àwa la máa dóró ẹ fẹẹsì kálukú fíìdì wọn ni àwọn olóògùn ti mara wọn pé táwọn òórùn tí àwọn máa jò bí ṣe máa ń rò ọwọ́ àfà náà ti bá àfà náà dẹlẹbọ àbí ọdẹlẹbọ

àwọn nǹkan tí ọ̀takòtọ̀ lọ́hùn ọ̀pọ̀ tọ́já sí pé tá a bá ṣe àárí ọ̀nà náà láyé àti ọ̀rẹ́ àti àmọ̀ nǹkan àràmọ́ alákọ̀ọ́kọ́ tó burú tọ́lọ́wọ́n bá àlékè ọlá tí ò nífẹ̀ẹ́ rẹ̀ òun ni kéni o òun ni ẹbọ kásákèsì lè tọ́lọ́wọ́n bá àlékè ọlá kó láàánú wa lójú. ẹlẹ́kẹ̀ nínú ẹbọ yìí náà ti sáré fi kún onímọ̀ ìfẹ́ ká fún nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ẹbọ ni ṣíríkù ni àbúrábọ̀kọ̀ lè bẹ́ẹ̀ rìlà èèyàn pa adìẹ ọpa eesin fẹ́ẹ̀mà díìsì gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn tó ti lọ eesin lásán lọ́pa abálẹ̀ ìlú sọ ibú lọ́dọ̀ ọlọ́ ọpa eesin fún òòsà sáà rí ká máa pa ẹran a máa ń pa ẹran fún nǹkan àlàlí inú ìsìlá a lè pẹran fún léyá a lè pẹran pàǹsọ fún òtún àwẹ̀ à ń sinmi lọ ilé ọkọ à ń sílé tuntun kódà tó ọba ara mọ́tò tuntun tọ́lọ̀ ń bá fún ọ ní bíbọ́ àti àbọ̀ ọ̀rọ̀ àkàtọ̀ kan wá fẹ́ ọkẹ̀ fẹ́ ti dunnú fọlọ̀ o lè pa ẹran kọ́ fáwọn èèyàn jẹ pé kí lè fẹ́ràn fún mọ́tò tọ́lọ́rọ̀ àti mo fi ẹran yìí mo fi ń dúpẹ́ ó ti lè fẹ́ràn lásìkò ẹ̀yìn èèyàn ẹ̀kẹ́ wàá bá mi jẹun ọlọ́run ṣe mí lóore ìjẹ́kọ́jẹ́ pèmí nìkan máa dá jẹ ṣùgbọ́n kí ni wọ́n máa pẹ́ràn èèyàn pẹ́ràn fún kinní kan àwọn sàárà ya tí ọ̀gbọ́dọ̀ lọ kí olókùn ọgbọdọ lọ kí ọlọ́mọ ọgbọdọ lọ sí kìíní kan àwọn eléṣù ni tó o lọ àtẹ́rìgbà àwọn tó bá wá bá yín bá wọn kí wọ́n tó kú lọ́dọ̀ yín padà fún wọn màmá àti sí yín àdáwò tẹ sí yín fi láhàúlà wà ilá abìlà ẹwí àdáwò kankan wọ́n gbà ní wọ́n àmọ́ lo fọ́múlà èyí gẹ́gẹ́ náà fẹ́ fókọ̀sì o wọ́n àmọ́ kọjá wájú lé yín ẹ̀yin aládùúgbò yìí ó lè kán tí wọ́n gbọ́ ọ̀bá níta ayẹpẹrẹ rẹ̀ àkúgba kínní rẹ̀ sọ ọmọ bí ọwá yìí ni wọ́n padà wà á tẹ̀ wà láti pé kínní tó gbé dání fún un pé àwọn alọ́fẹ́ mọ dẹ́rùbà àwọn ẹ̀sẹ̀ tó dẹ́rùbà tó ti yé gbogbo tó bá mọ̀ lọ sí ó kò rá ó sì sòkò lọ́dọ̀ ọlọ́run àwọn èdè mọ́tà kárù tọ́lọ́n tó ọba sa nǹkan tó bá náà wà ọlọ́run ti ní ọ̀ràn wa ni àgbàdo tọ́lọ́n bá láàkù wà láyà á kù ẹ tí wọ́n yàrá àdúrà pẹ́sidẹ́ǹtì nàìjíríà ni ó kún bọ́ àwọn àbẹ́rẹ́ àdókù pẹ́sidẹ́ǹtì tí wọ́n ta nǹkan sí ló ti kú ẹ̀yìn mọ́ ọ̀sára yín jẹ tọ́ba ta nǹkan sí ọba ọba kú ó kú bí wọ́n ta nǹkan sí ọba náà ó kú báwo ni mọ́kù ọ̀wà ní kú tó ọba wa kú lẹ́lẹ́kọ̀ọ́ òfò ayọ́ladé lè yàn tẹ́lá wọn tó wọn ṣe sàárà ya sí yín wọ́n sì kan burúkú bámu ní o ojú ẹsẹ̀ ni ẹja padà fún wa pé màmá sàárọ̀ ọjà sẹ́yìn àtọmọ yín ẹ̀yin àtọ́mọ yín lẹ́yìn lọ kólókù tàdánwò ọ̀sẹ̀lẹ̀ sí ni àdánwò òlé ṣẹlẹ̀ sí ni o láhùn lọ́wọ́ aláàkúwọ́ta ilá bílẹ̀ ìlàlú ìlà ọ̀bí láhùn lọ́wọ́ aláàkúwọ́ta ilá bílẹ̀ ìlàlú ìlà ọ̀bí láhùn lọ́wọ́ ẹ̀sìnbá ẹ̀sìnbá nǹkan tó ti dẹnu jẹ. gbogbo ìlànà ẹbọ yìí ó kún ní òlu wa di bí ẹnì ńlá làákan ní ẹ pa nǹkan kan ẹ má pa nǹkan fún nǹkan wa èyí ń jẹ́ alákọ̀ọ́kọ́ nínú abala tí a fẹ́ gbéyẹ̀wò nínú àwọn alìmọ̀hàràmọ́ àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ ààrà máa sọ díẹ̀ díẹ̀ nítorí pé mo ló lé ní ọgọ́rùn-ún tó wà níbí tàbádẹ̀ láàsọ gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà tẹ̀síẹ́lẹ̀ ó lè má sí àsìkò tí ó pọ̀. àfáà ní ká tó lọ mọ̀ nínú àwọn nǹkan míì tó tún já sí wípé èèwọ̀ ló jẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí wọn ò fẹ́ ká ti ẹ̀dẹ́ díẹ̀ rárá tẹ́mi àti yín gbọ́dọ̀ jìnnà sí òun ni àlọ́kọ́sílù jẹ́nà sí o àlọ́kọ́sílù ìpànìyàn ìpànìyàn kéèyàn pààyàn odidi ní lọ́dọ̀ ọlọ́ ìpànìyàn yìí jẹ́wọ́ ẹ̀jẹ̀ dáadáa o obìnrin tó lóyún tó lọ sẹ́yún fóun àtọkọ ẹ̀ ọmọ oṣù kan lẹ lóyún ọmọ oṣù mẹ́ta lẹ lóyún lé ẹ̀sìn lọ sẹ́yún apààyàn lẹ́yìn èyí tó gbẹ̀bọ tó lọ káàyàn mọ́lẹ̀ pew tó jù ń ni èyí tó lọ lé olóògùn tí wọ́n lọ porí ẹnìkan tó fi jẹ́ tó lọ lò sábà ikú ẹ̀ apààyàn ni náà àti gbogbo ọ̀nà èyí tó pọ́ sí èèyàn yàrá ṣe sáà ń sọ ni ó fi mọ́jèlé àbọ̀ burúkú sínú oúnjẹ àbómi ọba parú ẹni yẹn á ní ọ̀hún sọ́ra fún ọbẹ̀ ilé ọmọọmọ ọlọ́pàá mùsùlùmí kan máa mọ̀ níwájú ọlọ́run pé o ti gba tíkẹ́ẹ̀tì iná lọ́dọ̀ ọlọ́run jẹ́lọ́ ẹ̀gbọ́n mi yé fẹ́ rí irú ìtàn sọ yìí kálá bá láwọn tó lè máa gbọ́dọ̀ jẹ́ wọ́n ti ẹ̀kọ́ àwọn olóṣèlú wa àwọn union union union wa táwọn náà para wọn nítorí ipò jàmá ẹ̀ bá ní báwọn sọ̀rọ̀ káwọn náà bẹ̀rù ọlọ́ mùsùlùmí pọ̀ nù wọn ẹ iye àwọn tá a ti padà nàìjíríà yìí nítorí politics ẹ iye àwọn táwọn union mọ́tò tí wọ́n ti pa láàrin ara wọn nítorí position of authority gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá pààyàn eh, àbí ká ètè lọ bá lẹ́yìn kẹ́ ẹ bá kẹ́ ẹ pààyàn bí Quran chapter four verse twenty three ọlọ́ni wà máa ń yẹ kútú mọ́mìnà mùsà ámìdá fàjàzá òru jahannam ọlọ́ni ẹ̀ńtọ́ bá mọ̀ọ́mọ̀ pa mùsùlùmí kan ọmọọ̀mọ̀ ọlọ́ọ̀pa mùsùlùmí ti ń ṣe Allahu akbaru tó ń ṣe la ilaha illallah muhammadu rasulullah ọlọ́run jama sẹ́ni wọn sọ̀rọ̀ tàbá sọ̀rọ̀ jama allah sẹ́ni sọ níbẹ̀rẹ̀ wá sí pé ọlọ́run nìkan ló lè sọ pé nǹkan yìí wọ ni ọ̀tọ̀ tèmi lẹ́nu ni ò jẹ́ tèmi náà máa bá yín sọ̀rọ̀ agbárí ọlọ́run lè má pa àyàn ẹ lọ já ni kì í wá ṣe já nìkan fi kò ní jáde ń bẹ̀ mọ́ yọ ọ̀rá sínú já ni kì wà láàánà wú ọlọ́run tó máa láàánà rẹ̀ ọlọ́run máa ṣẹ́dílé wá àjàlá owó àbàbà àwíìmá ọlọ́run ni mo tó wá fi sí àmọ́ palẹ́sẹ̀ ẹlẹ́dẹ̀ ìyà tó tóbi nínú náà sọ̀rọ̀ kéèyàn ọkọ̀ wọ́n jáàmù náà gan ìyà kan ní lọ́tọ̀ nínú jáàmù náà wọ́n tún lè wọ́n lè máa fún ní bílálà one million láàárọ̀ wọ́n lè máa sáládà lórí wọ́n lè máa sáládà nímú wọ́n lè máa fún ní fọ́tí wọ́n lè máa gún lérí lẹ́kọ̀ọ́ àjàmọ́ ah, sẹ́rẹ́ tó bá ti pààyàn rí ọ̀rọ̀ àwọn àfáà pín sí méjì sọ́lọ́ ń lè forí jìn àbọ̀ náà ò lè forí jìn ọ̀la yàtọ̀ kí lábẹ́ o ẹgbẹ́ ìmàmù pa mùsùlùmí èyí tó lẹ̀ ní kọ́lọ̀ ó forí jìn torí pé mọ́sálà yẹn dá ìlàáfùlẹ̀ láàrin àwọn sàbí àmì bí ọ̀sán lọ ṣùgbọ́n èyí tó lẹ̀ ní kọ́lọ̀ ó forí jìn àti dọ́sẹ̀ ń tọ́pọ̀ àyàn 99 tó tó lọ bá àbá páàdì kan sẹ́fóun kò ní mọ̀ lọ sí jọ́kẹ̀ máa tẹ̀ lọ́ọ̀ mi ọba tó pààyàn náà ti hundred kó tó wá lọ bá àpò ní mímọ́ hundred forí yìí tó wọ́n tó fẹ́ kó o ti pààyàn rí bọ́yọ̀ ọ̀fẹ́ ní orí ni lóun jẹ́ pé ń bá jẹ́ medical doctor tóun náà bá ń fẹ́yìn ọ̀dà náà wájú ọlọ́ wáyé dálé náà owó dátù sí i láti di ayé dáńdé kùtì láti gbogbo àwọn ọmọ tẹ́ ẹ̀ pa wọn ò ní jẹ́ lọ́wọ́ ọmọ ẹ̀dínyìn lọ́rùn àbí kálukú rọ̀mọ́bọ́ọ̀ làwọn ẹ̀kọ́ òṣokú sọ́dọ̀ ọlọ́run ìwọ tọ́já sí pé òòlò bá o àdá ada o àtàsí ibú ìdẹ́ ẹbú kátàlí ibu sẹ́wọ̀n sí lónìí ara táwọn èèyàn náà fi ń gbokùn ní ẹbí àbọ̀fẹ́ ọgbokùn lọ́dọ̀ ọlọ́run wà láìrọ́ ni tọ́ ọbẹ̀ eré pa mùsùlùmí ó gbokùn lọ́dọ̀ ọlọ́run ọdún èṣù ló ti gbokùn ó sì ràánú ni ọlọ́run lọ sọ̀rọ̀ yìí àbọ̀ ọmọ kéwìjọ ọlọ́run lọ. torí náà ni tí wọ́n tó para wọn nítorí bọ́bẹ̀ tẹ̀lé mọ́mù etí mò ń sọ yé mi àwa súnmọ́ wọn àdẹ̀mọ́ ti ṣẹlẹ̀ láàrin wọn wọ́n ń para wọn nítorí ipò wọ́n ń sàṣíra wọn wọ́n gan ẹ̀fúyẹ́ àsìkò tí ẹ̀mọ̀ jù bá náà lọ wọ́n ń sàṣíra wọn wọ́n kẹ̀ ní burúkú sí yóò sì àtàkì mo ti rí kan nínú àwọn ọmọ ẹ̀yà tá a ṣe rúkẹ́yà fún èmi gangan àtẹ̀kẹ́lá ṣe rúkẹ́yà fún wọ́n ra ǹjẹ̀ ní burúkú sí àǹjẹ̀ ní wàǹdà láàmú brọ́dà yẹn wọn àfẹ́ kó graduate nìyẹn ó ti graduate lónìí kódà rìsọ́ọ̀sì lè ló mú jáde bróda rẹ̀ kan tó wọn náà wá jẹ́ bẹ́ẹ̀ wọ́n gbogbo ẹ̀wọ̀n tọ́jọ́ máa mọ́ni tí wọn òun náà ràn nǹkan burúkú sí wọ́n ràn sí kan nínú wọn lọ́kẹ̀ta ló kù bróda tiẹ̀ fóun wá jẹ́ àfa àsúnà dáadáa tóun náà máa ń ṣe àdúrà dáadáa àǹjẹ̀lú yẹn sọ fún mi báyìí ìláìlà ọ̀bí ah ó ní sọ ọlẹ́gbẹ̀rẹ̀ rẹ̀ ah eyín àtó ah, lọ bá o ah eyín ti lé máwọn lọ́wọ́ ó ti dọkọ máwọn lọ́wọ́ táwọn bá lọ bá àwọn fẹ́ jìyà nu fúnra àǹjẹ̀lú lọ́sọ bẹ́ẹ̀

wọn láì tọ́ ọba ń ṣe tọ́lọ́ dáadáa òun jíròrò rẹ òun gbàwẹ̀ mọ́ndé tọ́sídẹ̀ òun kírun lásìkò ọ̀ máa ṣẹ bọmọ́ lọ. tẹ́lẹ̀ kan bá fẹ́ rán aburú sí ọ aburú ọ̀padà sọ́dọ̀ wọn ọkẹ̀lẹ́ rí fìrìfìrì díẹ̀ ọlọ́wọ́ tó lọ́ọ̀. bí ìgbàgbọ́tò kan bẹ́ẹ̀ lásìdẹ́ǹtì tó kọ́ padà balance ni wà á balance. afá ọmọ ìyá tí mò ń sọ yìí wọ́n fẹ́ fa ọrùn rẹ̀ tú wọ́n lọ dúró wọ́n ní káńjẹ̀ wọn lọ dúró síbi ọrùn rẹ̀ báyìí wọ́n fẹ́ fa ọrùn rẹ̀ tú wà láì wọn rí pa tọ́lá àfáyọ̀ lè mọ̀ sí tọ́lọ́ yóò tún kí lóògì náà nílà wọn ọ̀fẹ́ tó graduate ó ti graduate lọ. sọ́dọ̀ tá pé tiẹ̀ ọ̀rọ̀ máa ń àǹjẹ̀ náà gúúsù yẹn ni àbọ̀ ń ta mẹ́ta yìí gúúsù yẹn ló fẹ́ fi pa tọ́lọ́ bá lásìkò kú ẹ̀ tó yóò kù ṣùgbọ́n wọn náà mọ̀ pé fájà záwú jahanna ọ̀rọ̀ àánú jahanna káàlì dànfìyà òyìnbó lè ń bẹ̀rẹ̀. ṣùgbọ́n tó o bá wá túbọ̀ tó o bá nú jẹ́ sínú rẹ bàjẹ́ gidi pé wọ́n ọlọ́run irú àdẹ́wò wo leléyìí ìlànìyàn aburú iṣẹ́ èṣù ni ìwọ ọlọ́run ọ̀wá ṣàánú mi ìwọ ọlọ́run ọba forí jẹ̀mí mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ààwẹ́ tó lọ ọ̀ padà síbi ìpànìyàn fọkàn rẹ balẹ̀ lọ́dọ̀ ọlọ́run àlùjànnà bí ó bí ọ ọlọ́run àbíọ́ ṣàánú wa. jọ́mọ̀ àfáà ní ká lọ mọ gbogbo àwọn tí bá ń pààyàn àdánwò ńlá ni wọ́n ń kọ lẹ́tà á sí nínú àdánwò tá ń kọ lẹ́tà á sí ni wípé àwùjọ ọmọ dàrú ara ń tọ́jẹ́ kí nàìjíríà ọ̀dà àrùn ìpànìyàn wà níbẹ̀ ẹ mọ iye àwọn tá a ti padà nù nínú àwọn tí ọba ti nàìjíríà lóore Muritala Muhammad tèbí wọ́n pàdánù ni Abíọ́lá tèbí wọ́n pàdánù President Buhari rè ẹni tó bá súnmọ́ àwọn tó mọ President Buhari nínú tó dọ́dọ̀ mi tọ́mọ ẹ̀yà kan kọ̀ǹfàmù ẹ̀ fún mi wọ́n poison President Buhari ọlọ́lá ti kó kú yòókì tó ni sábà láwọn ọ̀pọ̀ ìṣe rẹ̀ ẹ̀yin inú ọlọ́ọ̀nù tẹ́ ẹ bá pa Buhari Nàìjíríà ó tó máa tẹ̀ ní ẹni tí yóò lè ju Buhari ọlọ́run bó gbé dìde wọ́n fẹ́ pọ́ wọ́n fẹ́ pa ni ọlọ́run ní òsì fún wọn ṣe kí lọ́ fẹ́ pa sí gbogbo nǹkan ìrí tẹ́ ẹ mọ̀ sí wọ́n kọ́wọ́ tó tó báyìí jẹ tẹ́yìn mọ̀ owó báyẹn kéèmì àti iye tó yẹ ká lásẹ̀sì ẹ wá ní dọ́là wọn àwọn tí ọmọ níta àwọn tí wọn ká ní ìsúlẹ́fẹ́ wọ́n tẹ̀ máa gbọ́ sí ìfowópẹ́dọ̀ wọ́n máa gbọ́ ilé sí ọfẹ́ tẹ́yìn ká ní ìsúdálẹ́sì ẹrù kí bọ́yá Buhari kọjá wàhálà Nàìjíríà lẹ̀ the problems have been created before he became the president of this nation wàláì wọ́n ti dá wàhálà lẹ̀ ibù lẹ́sẹ̀ tí Buhari bá jẹ pẹ́sidẹ́ǹtì lẹ́ẹ̀mẹrin wàhálà Nàìjíríà ò lè tán wàhálà tó ti ń dálẹ̀ tipẹ́tipẹ́ látàrí àwọn Babangida ẹ wá ní Buhari nìkan ọdún mẹ́rin kó lé yanjú ẹ̀ ẹ wo àwọn dọ́là tẹ lọ́wọ́ tẹ kiri tó jọ́ wọ́n ní èsè ẹ wo àwọn dọ́là tán rí èsán rí kàdúná èsán rí ní kòyí èsán rí káàkiri gbogbo àwọn dọ́là ẹ̀rù ń bá àwọn tó wọ́n lè náírà owó fẹ́ jí wọ́n ti lọ ṣéǹjì ẹ̀ sí dọ́là wọ́n dẹ̀ kó pamọ́ gbogbo owó fẹ́ kọ́ wà ní circulation owó tó wọ́n ń gba anc tẹ́ ẹ gbọ́ níjẹ̀ mọ́ èmi ni mò ń làágùn ìdí anc gbà wọ́n wá kówó sínú anc owó tó yẹ kọ́ wà ní circulation àwọn tó wá kówó yẹn ẹ yá sọ fún wọn ẹ má mọ̀ wọ́n rí níjọ́ tó bá ti kú kán yà fún mọ́ wọn kán wọn gbé fìríìtì sínú kéde sàárè wọn kán wọn pa àwọn ẹran gidi kán ti fóòtì ẹ̀ kán wọn kó nù fìríìtì jẹnẹrétọ̀ kán gbé nu sàárè wọn kán bá wọn tàn án ó ti jẹ́ pé òru òní wọn wà láì rú wọn nu sàárè. sẹ́ẹ̀rí sáà bá ti lè gbọ́ yé gbogbo àwùjọ tó bá ti lè ń pa àwọn èèyàn tó tún jẹ́ ní ọlọ́run ìdínú ọlọ́run gbogbo àwọn a pàǹdé òní ìdínú ọ̀nà ìtàn lórí nàìjíríà ọlọ́run bá ní ká abiola wọ́n tó pa àwọn èèyàn torí náà pé káwọn ọmọ jẹ ọmọ pa ọlọ́run ti ara ń dị àrámù tí wọ́n fẹ́ ká jìnà sí nínú àwẹ̀ táwẹ̀ bá tún lọ tán òun ni ká máa fẹ́ òbí wa méjèèjì bàbá àtìyá wa àgbọ́dọ̀ tẹ̀wọ́n wàkọ́dọ́rọ́ búkà alátàbùdú ilá ìyá wábìlì wàhálì ìbẹ̀rẹ̀ ní ìfìsánà ìmọ̀yẹ́bùrùwọ́n náà ń dákàlẹ̀ máa dé parí torí kọ̀ Quran chapter seventeen verse twenty to twenty four. Ṣé ẹ wá rí ipa ká máa ṣe àwọn òbí wa? Ànábì sallallahu alaihi wasallam ó ní la yadkhulul jannata àákún. Ọmọ tí bá ń ṣe bàbá àtìyá rẹ̀ kò ní wà ní Jannah. Ṣé ẹ ti rí bá ní ìsìn? Wọ́n lè yìn ò ní wà ní Jannah. Irú nǹkan tó wá ní òní ìdù àlùjànnà yẹn tó yẹ ká máa ṣe. Ramadan la wà yí kálukú wa ẹ̀jẹ̀ àti dáadáa sáwọn òbí wa ìwọ tó o tí ì lọ gbéra ìsìn mílíkì fáwọn òbí rẹ kì í tí ì pẹ́ lọ gbé fún wọn bàbá tèmi ti kú màmá mi ti kú ìmùlẹ̀ lọ́gbẹ́ láìsí kókó ọ̀run ìwọ tó ní wọn láyé ọ̀rọ̀ yá àtàrà wọn wà lè jẹ́ náà kọ́ ọ lọ ra aṣọ gidi fún wọn tó bá rọrùn fún wọn gan kọ́ ọ tọ́lọ́ ń bá bù ọ láti rí kọ́ ọ̀rá mọ́tò fún akó fún gba dráìvà kọ́mọ ẹ̀gbìn ọjà ayé káàkiri lẹ́ẹ̀kọ́ kankan mọ́ fùkánù yàrá tára àwọn ọ̀bá yá kọ́ ọ tọ́jú wọn ẹ̀rí ìyá kan yọ tọ́jú ọmọ mẹ́fà mẹ́jọ tára ìyá kan ọ̀rọ̀ wá yá ọmọ mẹ́jọ òní lè tọ́jú ẹ̀ kálukọ́ ọmọ wa lòun bí níjọ́ tó ń tọ́jú kìíní òun òbí sì nígbà tó wọ́n wá dàgbà kankan yín ẹ̀ lè dúró tì ẹ̀rọ ọmọ yín tí ọ̀nà dúró tì ẹ̀ríyàwó yín tí ọ̀nà tọ́jú òbí yín ẹ̀ wá ń ṣe fàájì wèrè ara nǹkan tí máa ń jẹ́ kéèyàn ó rí ìbínú òun ni kéèyàn ó ṣe kí ni kọ́ máa fẹ́ òbí rẹ̀ méjèèjì ọlọ́pàá ni ìwà ìwà ìwà eléyìí tó ń lọ nínú ìlú wa mò ń dọ́gbọ́n tó àwọn kan torí àsìkò mo fẹ́ mú àwọn ìdí mo rí wípé ó kọ́mọ̀ nínú àwọn nǹkan tó yẹ ká gbìyànjú. wa zina òun ni kọ́jẹ́ pọ́kùnrin àtòbìnrin tí wọ́n èé sẹ́lẹ̀tọ̀ wọn kan máa rí òwò ara wọn ìdínú ọlọ́ni. sẹ́rí lónìí tá a bá kó èèyàn ọgọ́rùn-ún jọ nínú wọn lè mọ́tò márùn-ún sí mẹ́wàá. tẹ́ ẹ bá bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wo lọ́gbà fẹ́yàwó rẹ̀ ṣe ti máa bára yín sùn kán tó ń so yìgì yín. jama kálukú sẹ́ẹ̀rì sì náà lónìí ó ti di tọrọ pákálé. alihamudulilayi ọlọ́run bá ní sàwọn àbá àwọn alẹ́ sáré. sẹ́ẹ̀rì kékeré náà ti fẹ́ ìyẹn tiwa. bọ́ọ̀mù ọ̀hún ṣe ní kó di pé àbọ̀ ọlé ekéw tó di báwọn àbá ń sàlàyé ẹ̀sìn fún wa pàlílà ìlàhàmù èmi máa ń sọ èmi ò mọ mọ́ra mi ọlọ́run dẹ̀ ní ṣe ní ìfipáwọ́ lẹ́yìn ìyàwó mi ní ìgbòbí ìkànsán láyé wà wá inú àwẹ̀ ń sọ yìí tọ́lá àwọn àáfà àwọn jẹ́ kó yọ pé ẹ ń bá fẹ́ jẹ́ ni ọlọ́run kò ní máa báyàwó yàwó sọ méjì fẹ́ mẹ́ta fẹ́ sọ̀rọ̀ tó ti yé ìtọ́ ọ̀bà fi tó orí kéèyàn já àfà ẹ̀yà àfà ẹ̀mọ̀ fẹ́ àwọn ìgbésọ̀dà lórí olórí ibu ni ọ́ ìwọ wá fọlọ́n fúra pé lẹ́yìn ìyàwó rẹ̀ ò gòbé nǹkan sùn èmi fọlọ́n fúra mo níyàwó mi lẹ́yìn ìyàwó mi méjèèjì wà láì mi gòbé nǹkan sùn láyé ó dáná bóun tó kọ́ wá sọ ní gbogbo ayé. èyí tó ga bàkí oníyàwó kan ló ṣe bíi bọ́láàgè bọ́láàgè tó lóun níyàwó kan lẹ́gà ẹ̀mọ́ tọ́sẹ̀lẹ̀ síyàwó ẹ̀ lẹ́yìn ìgbà bọ́láàgè kú tán àwọn ìyàwó wá ń yọjú ìyàwó tí èso ẹyọkan tí èso méjì tí èso mẹ́ta bàtẹ̀ bí mọ fún tọmọ ẹ̀dẹ̀ jọbọ láàyè bí ìmúmú ìyàwó rẹ ẹyọkan tó lóun fẹ́ kó lọ́dún méjì láyé tó dínkù ẹ máa ń tọ́pa ẹ lọ kàánú òwe rò ẹnu kẹ́kẹ́ ti gbogbo ìyá sísà kú. sẹ́rù tẹ ìwọ bí náà tọkọ rẹ lóun fẹ́ fẹ́ yàwó lé ọlọ́ba fẹ́ da Nàìjíríà rú ọ̀bẹ̀rù ọlọ́run sọfẹ́ kọkọ rẹ ó ṣe bí bọ́lá àgbẹ̀ kọfẹ́ wọn nìkan lé kọ́ máa sàn ọ́ jẹ kọ́ wá lọ ní àwọn àlè ta bára rẹ sọ̀rọ̀ jẹ́ kọ́kọ́ rẹ̀ ọ́ fẹ́yàwó lé ọ ó lè fẹ́ lé lára rẹ̀ ọ wà á fẹ́ lọ pé wọ́n lọ àwàlá ah, ìkíní ìlú ọlọ́ èmi náà fẹ́ wá ìjà náà ọlọ́run fún mi ń sùn ọlọ́run wà fún sùn mi bàbá àti ẹ̀rọ fẹ́yàwó kan ló ní ọ̀pọ̀lọpọ̀ bàbá aláyé ẹjọ́ fẹ́yàwó kan náà ní èyí wà akẹ́kọ̀ọ́ rẹ̀ ọ fẹ́yàwó lé ọwá da nàìjíríà ọ̀bẹ̀rù ọlọ́run kankan anikẹ́yìn ọmọ ìfẹ̀sì náà wọ́n ti rò pé obìnrin kan ò tóun kì í ṣe tí ò nífẹ̀ẹ́ rẹ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀ tọ́lọ́pọ̀lọpọ̀ tọ́kọ́ bá gbéyàwó mi kò nífẹ̀ẹ́ rẹ̀ wà láì ó nífẹ̀ẹ́ rẹ̀ tó ti yé ọlọ́run dáwọ̀ ọkùnrin lẹ́nu tó lágbára àti fẹ́ kọjá àyàwó kan wo ewúrẹ́ wo n'ime nínú màá gíríkì ìmọ̀ ìbílẹ̀ rẹ̀ pé ẹyọ kan ó lè sáàfù ààbò ewúrẹ́ mẹ́rin ẹ bá wá mọ ehoro èmi sin dáadáa a máa ń lọ gbé gùn bó ṣe ń akọ ewuru kan ó lè gun twenty ṣùgbọ́n lọ́wọ́ fẹ́ ká dàbí ká dàbí ajá ọwọ́ afẹ́ ká dàbí èèyàn bí mẹ́rin ẹ̀yin obìnrin ìfẹ́ gbọ́ ṣùgbọ́n àwọn oṣòdodo fún yín ẹjọ́ kan ọyàn fẹ́yàwó méjì ẹjọ́ fẹ́ mẹ́ta ẹ má jẹ́ ọ̀fẹ́ kọjá mẹ́rin. tó ti yé ibùn tẹ bá rí pé ilẹ̀ fẹ́ rọ́ toró mẹ́rin ẹ̀yin lẹ́ni ilé pápá tí parí ìwọ náà lọ́wọ́ lórí ẹ wà á kọ́fẹ́ wọn nìkan kẹjọ́ aṣọ ibú lọ́dọ̀ tó rí òun wọn sọ ọmọ irú nǹkan tó lè kó lára wọn ní àìsàn burúkú nǹkan nìyẹn àwọn obìnrin tó ń bá ṣe jìnnà ọmọ ẹnáwó fún wọn ọwọ́ ló tètè ní lárí gbogbo ló ní nọ owó tí ò ní ná fún yàwó ọ̀nà fún girlfriend yìí ń ta tí wọ́n máa wá fi nǹkan burúkú bá lọ́fọ́ kó lè máa náwó fún un àdánwò rẹ̀ fún ẹgbẹ́tọ̀ bá ti ń ṣe ìyàwó ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ń ṣiṣẹ́ ìgboro tó ọlọ́run forí jì ní o ìyàwó tèmi ò sí inú wọn náà ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó ń ṣe ìgboro ọkọ̀ wọn pọ̀ ṣebóbìnrin kan ẹ̀yìn ẹ̀gbọ́n ní ùsì ni ẹ̀gbọ́ kọ́kọ́rọ́ aláṣẹ lálẹ́ wẹ́ẹ̀dẹ̀ ní pẹ́sà fẹ́fẹ́ tẹ́ ẹ bá máa ń gbẹ́ mọ̀ sí wàhálà ń bẹ́ẹ̀ ní òlú yìí àwọn èèyàn tó ní sí náà tákìlẹ̀ ìyàwó òun ọkùnrin kan tó ń bá sùn ẹgbẹ́ kan òun ọmọ fóun nìkan mọ́ lọ́mọ gbogbo ní ṣíṣe àbẹ̀wò ta lọ́ lọ́mọ ẹ lọ sí DNA ẹ lọ sí ọmọ rẹ nìyẹn wà láì ìlú tí wọ́n bá ti lọ tán lọ ìwé eléyìí ò lè ṣẹlẹ̀ bóun lọ́wọ́ ṣe máa bá yàwó yàwó tó ń gbà sí èso lórí ibú jọmọ ẹ jẹ́ abẹ̀rù Ọlọ́run ìwọ tó bá rí tóun ṣe sìnà rọmọgán rèé ò lè ṣe sìnà mọ́ táwọn ẹ bá tún lọ ọwà pọ ọwà bọlọ dámẹjẹ ni káníyàwó kò tún ọ ni lọ fẹ́ yàwó mi èyí ò dáa ojú kí a ọmọ bá àwọn ọmọ ọlọ́mọ lọ́dà sínú tiẹ̀ ní òdùn ọmọ rẹ obìnrin kan máa bá sùn. wọ́n ní pé kí ló kọ rẹ̀ afidàpá ni àbí nǹkan kèé fẹ́ kí wọ́n mú dàkọjá ní kéde o ibi tóun náà bá náà máa fi náà fi pààyàn nìyẹn ẹnì kan bá wà káàmì bí ọ̀rẹ́ ṣe wúrà lẹ́bí ìrẹ̀nà àlébí ìrẹ̀nà tí wọ́n fẹ́ kán bá yá rẹ̀ sùn kán bá ntí rẹ̀ sùn kán ọmọ ìyá rẹ̀ lóbi sùn kán ọmọ rẹ̀ sùn olówó ọ̀fẹ́ bẹ́ẹ̀ hàn àwọn tí wọn náà fẹ́ bá sùn nínú ìyàwó nínú nínú ọmọ nínú ọmọ nínú nàìjíríà jẹ ni ro ní ìsìnjú òní tọ́tọ́ ẹ lọ ui tẹ bá ti di ìrọ̀lẹ́ àní two thirty gbogbo àwọn kinní queens of india ọ̀lù àwọn ọ̀lù obìnrin tó wà ní ui ẹ rí wọ́n ti páàkì àwọn mọ́tò àwọn mọ́tò tó àwùsàrà gidi kí náà wọ́n wá gbà wọn ọmọ afẹ́wó tí mo náà ń gbé wọn lọ àwọn òtẹ́ẹ̀lì kan tó wà ń bàdàn sí ọmọ tí ì àbá sìnà tí ó sì di tọrọ fọkalé sìnà ìwárè ó fi wá kú òní pé àwọn ọmọ kéékèèké náà fún wa fi sùn ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ẹ̀yin ìyá wa lẹ́jọ́ kò yẹ̀wò láyé ìgbà kan tọ́mọ obìnrin bá wọlé ọkọ tí ò gbé ìbàlẹ̀ wọlé ojútì àdúgbò ojútì ojútì àwọn òbí ẹ̀ wọ́n pàrókò fúnránṣẹ́ kòròfẹ́ yín àkùfọ́ àgbọn kòròfò sànú gbogbo ẹ̀wọ̀n fún ọmọ tẹ́ ẹ fún wa kòròfò ọmọ ni táwọn ọmọ yín wọlé ọkọ lójú ọmọ lónìí àjùwọ̀n high school school kan bẹ ní Ògùn state àwọn ọmọ ss1 principal àwọn obìnrin kódà christian ní kèéjẹ muslim olóòwò ní pé promiscuity ìwà àgbèrè ìwà kọ́mọ obìnrin ọmọ tí wọ́n dàgbà dá pálapàla wọ́n wá conduct virginity test nínú àwọn ọmọ three hundred only thirty eight were virgins nínú àwọn ọmọ ọgọ́rùn-ún mẹ́ta ọmọ méjìdínlógójì ni ọ̀rọ̀ kan yìí rí ọmọ bíi two sixty two wọ́n ti gba kárí àwọn jẹ́ àwọn ọmọ wa ọmọ ss one àwọn ọmọ thirteen fourteen fifteen àwọn ọmọ tí wọ́n sọ pé wọn èsì ráìtì wọ́n ti gba kárí àwọn jẹ́ àǹjẹ̀nu lọ́ba wọn sọ̀tẹ̀ bí èèyàn náà ni jẹ́mọ́ sẹ́ni àti ẹ bá túbá tá a láàṣẹ jìnnà mọ́ ǹjẹ́ ayé yìí ó dáa ọlọ́run dẹ̀ fi á fún wa ní alternative èyí tó fi máa ṣe sìnà lọ fẹ́ yàwó ìwọ tó ọba tó mi èyí tí wọ́n fi máa bọ́ ọ ṣe sìnà ti lọ wá ọkọ ọkọ ọ̀fẹ́ ṣé tó ara wa bá a jóòdì kọ́ lọ́wọ́ akọ́lọ́hún fẹ́ lọlé ọkọ ẹ̀ka ní kíló tí àṣì ìwọ tó ẹsẹ̀ parí ẹsẹ̀ sírì ìwọ tó sì láàdìmíṣàn tọ́mọ ẹ bá tẹ́kọ̀ ẹsẹ̀ parí ẹsẹ̀ sírì ọ̀ẹ́sẹ̀ pé ké ya ó ní nìka lọ̀rọ̀ wọn kà ẹjọ́ lọlé ọkọ kílẹ̀ yóò ṣe mo ní pé ọ̀dà kí ọmọ bàjọ́ ìṣẹ́wò lórí sáré kọ́ láàrin oṣù mẹ́fà sọ́dún kan ọ̀yà máa kọ ìwọ náà lè máa rí ìkàkà jẹun tọ́ba ti bẹ́ẹ̀ lọ sùkúù sí kọ́ máa gbalé ọkọ rẹ̀ lọ tọ́kọ náà bá jẹun tọ́mọ̀ nǹkan ẹ̀kọ́ ṣùgbọ́n lónìí afẹ́kọ́ ọmọ di nc oda di nd oda di dìgírì ọmọ ti sẹ́yún sẹ́yún sẹ́yún ọmọ kan nínú àwọn tó ṣáájú àkàn ní south west one b ọmọ obìnrin ọmọ pẹ́lẹ́ sí báyìí ó ní she has aborted four times aṣerúkẹ́ àwọn àdìsàwọn kankan tí ó tún ṣe ó padà ní àpáàk látara àwọn ìdùnnú ọlọ́ọ̀kọ́ lọ́mọ ìbínú sí à ẹ̀ẹ́mẹ́rin ló ti sẹ́ mo rò wípé àdánwò máa ń bẹ̀ fún ọmọ ilé ẹnìkan náà ní àtúnlẹ̀ yóò lóun rí yàwó tẹ́ tó bá ti tú bá sá aláforíṣẹ́ lọ́lọ́ ó ti sẹ́yìn lẹ́ẹ̀mẹ́rin tí wọ́n náà mọ tọ́ ọmọ rẹ̀ ń ṣe ọmọ rẹ̀ tiẹ̀ náà ń bòde lé ọwọ́ sọ olórí burúkú

ní five percent náà fi lé ètú kódà kọ́ jẹ́ zero point one àràmù nínú ṣẹ̀ríà gbogbo àwọn owó napo owó gbọ́múlé láńtà ọlọ́gbọ́ owó báńkì ó ní one point two percent ni àrẹ́bẹ̀lẹ̀ mú ti lánà ń tiẹ̀ orí tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ mọ́ gbogbo òní ìtọ́kọ́ fẹ́rí ìlú yìí àwọn olórí wa gan ọ̀tẹ̀ wọn náà wọ́n tún kéde àwọn kẹrẹ́ lẹ́yìn eléyìí èsì mmm eléyìí kẹlẹ́ kan ìfẹ́sẹ̀ gbogbo onílẹ̀ lánà ẹ̀yìn àwọn gba wàhẹ́ẹ̀kì fọ́mọ àwọn gba jáàgbé lẹ́yìn gba wàhẹ́ẹ̀kì èlò lẹ́yìn gba jáàmù jáàmù seven five thousand seven five ẹ àwọn èlé òsì lọ́jọ́ hundred thousand twenty thousand ìwẹ́ láàrin ọdún kan wọ́n bá lówó lana kò sí bí òde ní lana sẹ́ẹ̀dì gbogbo yẹn ara àwọn Jewish protocol àwọn Jew àwọn yẹ̀wùdí lágbàáyé náà sponsor rẹ̀ ara plan tiwọn nìyẹn wọ́n fẹ́ fi wíkìn àwọn mùsùlùmí spiritually wọ́n dẹ̀ fi ń kówó tiwa lọ torí mùsùlùmí náà ló púpọ̀ tí ọmọ àwọn tí ọlọ́ kówó rẹ̀ dẹ̀ bẹ́ẹ̀ rí rìbá àwọn èèyàn ọmọ rẹ̀ sẹ̀ àwọn fẹ́ ṣe business àwọn òrówó ṣe business bẹ́ẹ̀ ni solution kan ní kẹ́ ẹ lọ yáwó èlé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yáwó èlé wọn ọba ti dìde nítorí ẹ̀kọ́ jẹ́ profit wọn wọ́n ti ń sáàbù kẹ́ni àwọn tó yá wọn lówó yìí. sẹ́ẹ̀rí nǹkan tí ṣẹ̀rí àgbà wà níyànjú alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé láàrin ara wa a lè máa sàánú ara wa ká máa yára wa lówó nìkan nìyẹn láàrin ẹwà àwọn islamic cooperative ti wọlé àwọn míì náà tó ń dọ́gbọ́n lu ṣùgbọ́n àti àwọn tó ń bá gbẹ́ sí ìyẹn tó gbọ́ sínú àyè ni ẹ̀yin náà lè máa yára yín lówó láìsòwò èrè owó òtè mi owó òtí wọn owó tàwọn àfáà wa owó tàwọn bàbá wa owó òtí kálukú àdájọ so ènìyàn kẹwàá èmi ní hundred thousand ilé náà hundred thousand èmi yá two hundred owó ìyá àfáà ìlú òun ni ó ti gàràǹtọ̀ fún mi ti máa san san tóun náà rẹ ìlú náà ti lè ṣe kíni fún gàràǹtọ̀ sẹ́wọ̀n ó lè jẹ́ pé èèyàn mẹ́ta mo yá three hundred thousand ilé ti gàràǹtọ̀ hundred ilé náà gàràǹtọ̀ hundred èmi nìkan lè lọ́ọ̀dì thousand ìyálẹ̀ ẹ̀kan náà ṣùgbọ́n pẹ̀lú pé mo ti ta àwọn ọmọ mo lówó yẹn padà àwọn míì yóò tún rí lò àwọn cooperative mùsùlùmí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ kódà tó bá wọn yẹn ra mọ́tò tó bá wọn kọ́ skul ṣùgbọ́n ó ní lẹ́vù ó ní owó tí wọn náà wọ́n ti wọ kí lọ bẹ́ẹ̀ fowó yẹn ṣe tí ìwà ìsòkú àná tó ọ̀fẹ́ lọ fi bùdá ọ̀fẹ́ lọ fi fẹ́yàwó kẹjọ tó ọ̀fẹ́ lò fún tàkọ́dù tí ọ̀fà progress nínú ìtẹ̀lé ayé rẹ̀ irú àwọn eléyìí kò lè ràn án lọ́wọ́ bẹ́ẹ̀ tó wá láwọn ìjọba wa àwọn náà yàtà ká ní wọn ọ̀bá yàtà irú ìjọba lè máa yá aráàlú lówó tí òmìnir ìwọ sábà wá yá lọ́wọ́ tí ò lélẹ̀ náà ìwọ náà bẹ̀rù ọlọ́run ìbáwọn ọmọ ìyá kan náà yá lọ́wọ́ ní òní tí ò lélẹ̀ sani kalọ̀ fi ẹran iléyà ńlẹ̀ haúsá kan ṣe business wọ́n tẹ̀ ṣe business àtọ́jú owó àtẹ̀lé fún ọ̀tọ́jú owó padà. ìwọ tó ọba ti ń ṣe jàǹbá ó ní jáwọn tó fẹ́ ṣàánú náà ṣàánú ara àwọn olówó tó ń yáyàn lówó tí wọn sì tẹ̀lé kọ́ ṣùgbọ́n nítorí báwọn tí wọ́n ń yá náà wọ́n ń tèkì wọn for granted wọ́n yọ olówó ìwọ náà wá ń lọ ẹni tó yáwó tẹ́ẹ̀tẹ̀ ráwà ní pọ́blẹ́mù lẹ̀ yorùbá wa yìí ìtò òtí ìtò náà lọ́ máa ṣe ọ̀yáwó gbèsè bẹ lọ́rọ̀ rẹ ọmọ rẹ̀ tẹ́sí wà nílẹ̀ ọmọ rẹ̀ tẹ́sí tẹ́sí ọkùnrin pamari tíìsì lọ́wọ́ torí ẹ̀ lọ́ọ́ pa màálù ọwọ́ ayé ẹ̀sẹ̀ sọ ike sọ fún ọ ó lójú ìnáwó tó o lè ṣe ní ìṣẹ́tí wà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọ̀wọ̀ àwọn tí ọ̀jẹ̀ tí ò ní fọ́ olówó lọ́pọ̀ jù tọ́lá ẹ̀yàn ń tẹ́jẹ́ kílọ̀ kóòtù ẹgbẹ́ olóbi ilé àdúgbò èlò owó fọ́ àwọn tí ọ̀jẹ̀ wọ̀fẹ́ jẹ́ àwọn tí ó fọ́ olówó lọ́pọ̀ ọyáwó olówó ọwọ́ lọ ṣèlẹ̀wó flamboyant péye ọyáwó olówó ọlọ́ gba seven bedroom flat wọ́n fẹ́ kọ́ gba ìrúùmù tọ́mọ máa ní èjì ẹ̀tọ́ fọ́ sọ̀rọ̀ èsì ọmọ ẹ̀ yojúmọ́ yóò wà sọ jẹnẹrétọ̀ látàárọ̀ dalẹ́ petrol seven thousand àwọn ìkíní kan ní ọ̀là lọ́sẹ̀ táwọn oníwàhálà alẹ́ ayé ìtẹ́lómi tí ò ṣe owó tọ́já san mu tọ́ ọba ti á rí san àwọn tó ọyáwó lọ́wọ́ wọn òòrùn jẹ́wọ́ tó ṣe ẹlòmíì láàánú sọ wá rí kọ́ ọmọ àrówó ṣiṣẹ́

ẹja jìnà sí kí ni rìbá ara ń tí ọlọ́run ṣe léèrò tó sì lè fa ìbínú ọlọ́run òun ni ọlọ́run àbọ̀ lọ́jà rí ìbínú rẹ̀. jọmọ àáfàá ní ká lọ ọmọ o nínú àwọn nǹkan míì tá a tó gbọdọ̀ jìnà sí nínú àwọn tí ó jẹ́ èrò torí àsìkò tí ò sí mò ń so àwọn kan nínú àwọn nǹkan yẹn kó o dájú pé àwọn kéékèèké á lè mú. àáfàá lára ẹ̀ ní kí ni wàá fárúkọ̀ nínú ajalè jàmbá tí mo bè o lè jíjà èèwọ̀ nínú ṣẹ̀ríà kéèyàn nítẹ̀ lọ́rùn lọ́lọ́run fẹ́ máa jí owó olówó máa rọ́ọ̀bù ní onílé ibò tẹ́lẹ̀ lórí ẹ̀yìn obìnrin ẹ̀ tó gbọ́ ó lè ní kọ́ ọ fọ aṣọ ọkọ rẹ ọwọ́ abọ́wọ́ lápò rẹ òjò sọ fún ó lè ní ó lè nínú ṣẹ̀ríà ọkọ rẹ lè gbàgbé owó sápò ẹni sọ fún ọmọ yòókù mi olówó orí mi ọkọ̀ àwa mẹ́rin tó owó tí mo bá nínú kéde o nínú àpò wọn ni kó lè gidi tó máa ṣe obìnrin ní ọkọ ní ọlọ́ra nǹkan lọ́jà ẹ máa wo nǹkan ọkọ ní ọlọ́ra nǹkan lọ́jà ọkọ sọ ten thousand ó sì ra nǹkan seven five ó sì dá two five àpò olè mọ́. yes ọ́ ah, máa wò mí ṣẹ̀dá yìí obìnrin tọkọ bá fún ọ ní ten thousand tó o dọ́jà sí nǹkan wọn tó ra nǹkan twelve five tó o ní five sọ ọba tẹ ọsọ pé òní ìgbà òsì sọdá kọ ọ gbà ládá lórí eléyìí ṣùgbọ́n ètò ojú wo lè nu. sẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wa là ń fi olè lé àwọn ọmọ lọ́wọ́ sẹ́ẹ̀rí wàhálà ìkáníṣẹ́ rí àbáni wọ́n ti gé ọwọ́ àìmọye yẹn gbogbo àwọn èlé òsì ìbẹ̀rẹ̀ dàda kì wọ́n ti gé ọwọ́ wọn dànù táwọn akẹ́lẹ̀ fún olè olè ojúwo nàìjíríà olè ojúwo olówó olè ìtìjú ọ̀sán máa bá wọn. nígbà wọn bá dé ọwọ́ ọ̀sán tó gbọ́ wọn òsì táwọn náà rí pé ah, wà láàyè àwọn bọ̀dọ̀ olè rẹ ẹ̀rí bọ̀dọ̀ olè ojú olè rẹ olè kò ọjà lè torí náà ni pé ká sọ́ra ara nǹkan tó jẹ́ èèwọ̀ ọlọ́run ni wà sáré kò wà sáré kọ̀ fákòtò ọ̀rú àìdíyàwó mọ̀ tẹ́ ẹ bá ti mú olè lọ́kùnrin àti lóbìnrin ọlọ́run ni ẹgbẹ́ ọwọ́ wọn o sí ìdàtí mo sọ lẹ́ẹ̀kan torí àsìkò ní ọ̀dẹ́ ẹ máa mú ìdájọ́ wá ẹ bá lọ́kùnrin lóbẹ̀ tí wọ́n bá ti wọlé ọkọ tí wọ́n bá ti wọlé ọkọ ẹlẹ́wọ̀n ló kópa ni ṣùgbọ́n tó lè ṣẹ̀rí àní ẹgbẹ́ wọn ní ọwọ́. ara tó kún jẹ́ ìwọ̀sán ní àìsàn ìsìn látúrú ìlú kìnzí ní máa jẹran ẹlẹ́dẹ̀ èèwọ̀ ni ọlọ́run àmọ́ ṣe léyìn ní Quran chapter two verse one seventy three ọlọ́run sọ fún mi ká máa jẹran ẹlẹ́dẹ̀ ìwà ọ̀sẹ̀lẹ́dẹ̀ nìkan ẹran tó kú sí jí

bàbá mi wà primary school àwọn ọmọ ń tò ìdí ó ń sèké àwà àtò inú wọn mọ wá dùn five kọ́bọ̀ five kọ́bọ̀ ten kọ́bọ̀ kẹ̀kẹ́ àràmù ni ọlọ́run ní ìtìgbọ́ àlẹ́ nu wà láàmẹ̀lẹ̀ kìrìsì ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́run ní ká jìnà sí i ká mọ̀ jẹ́ bákan náà ṣùgbọ́n ní kọ́múrì torí àsìkò láti ń rọ̀ṣì ọtí mímu èèwọ̀ ni jẹ́mọ̀ kí la fi ọtí mímu fẹ́ẹ́rí stages mẹ́ta ìlọ́lọ́run fi fi ọtí léèwọ̀ ṣùgbọ́n àsìkò tẹ́ ẹ wá rí lónìí nínú àtẹ̀wò tó ń bẹ́ẹ̀ nù lùwà ní káwọn èèyàn máa fọtí sóògùn ẹnu àwọn àbá àtàwọn máa fọtí sóògùn ẹnu tó máa pè máa wùlì báràkà àwọn àfi eléṣù wọn lè máa wù ṣìpá máa wùlì bá wọn lòmì àlùbáríkà àwọn àbá aládẹ̀wò làwọn àfi eléṣù alẹ́bí wa náà dọ̀sálà kò lu ọtí láyé ẹ̀ tẹ́ ẹ rí lónìí á ah, wàlẹ́ ọ̀rẹ́ ẹ̀sìn dojúrú àwọn tí ò kò sí kọmitì gidi lọ́lọ́ rábì tí wọ́n máa screen tala àfẹ́ẹ̀sìn tala àfẹ́ẹ̀sùn. àwọn àbọ̀ ọlọ́sí ń bọ́ mọ́ àbọ̀ àkàbàdàn tí màá ti lọ́gbẹ́ mo tí mò ń sọ yé mi gbogbo àjọ máa ń lọ mọ́ lúdì kí àjọ máa ń ṣe gbogbo ẹ̀ ní ní ojú àwọn tá à ń délé wọn mọ́ máa àbọ̀ àkàfẹ́ bá dọ́fíìsì rẹ̀ báyìí gbogbo fìrẹ́gàjì lọ́wọ́ àgbẹ̀ àbá tí mò ń sọ ìdá ọ̀rọ̀ ìrọ̀rọ̀ rẹ̀ òtò àìpẹ́ ìgbẹ́lẹ́ tó ń bá mi sàwọn ọ̀rọ̀ kan yẹn ní kan kan kan mo fún àwọn òṣèré dáadáa àgbàládùn ọ̀tá bá ti fún yín ọlọ́ọ̀rẹ́ òtòdó ni ọtí nínú ọtí àbọ̀ ìrẹ́jà jẹ́ ẹ̀bá ní ọ́fíìsì ẹ̀bá yìí ni ọlọ́ọ̀rẹ́ òtòdó àwọ̀ yìí tó bá ẹ̀sẹ̀ tó náà wẹ̀ yìí ni ṣùgbọ́n ọbẹ̀ ọlọ́ọ̀jọ́ òun ló lè túbá kọ́lọ̀ òtò tó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ a tèmi màá mà lọ kẹ́kọ̀ọ́ tèmi ẹ̀kọ́ tí mo kọ́ mo fi ń jẹun nínú ìlọrin mo ti parí first degree mi ui ni mo ti ṣe master pẹ̀lú ti pé èmi lọ ui mo dẹ̀ ti kọ̀wé tó lé mẹ́wàá mo sì ní sùkúù tọ́jọ́ pé kíni o tí mo ti ń kọ́ àwọn ọmọ tọ́jọ́ pé mi gangan mo ní fúnra mi tí mo sì ní àwọn workers tí mò ń sọ sálárì wọn sálẹ̀ twenty tọ́jọ́ pé èmi mò ń sọ sálárì wọn every month tó dẹ̀ ti lé lọ́dún méjì mẹ́ta tí mo ti ń rọ́ọ̀lẹ̀ tọ́lọ̀ sì ní ọ̀dà ọlọ́ọ̀sìn ní ọ̀dà èmi ò lè máa retí pé ẹnìkan pè mí sóde tọ́ tọ́ ọba bùn mi ní owó kan pé àwọn ọmọ akéwì máa ń bòrè lówó èdè òbí fifty thousand tọ́ba mi thousand ọba tún ọlẹ̀ lọ́wọ́ tèmi náà ni ọ̀sáàsì mo ní kí n bùn yín lówó yìí nínú àwẹ̀ ìmí òbí wọn tọ́ba dé bọ́ǹfìtà wà èmi gan ti bùn yàn bọ́ǹfìtà darí tọ́ba dé láìsí wà èmi náà ti bùn yàn láìsí dání ìgbà àlálì mi ọ̀sáàsì ọmọ akéwà inú mi ó tún dọ̀kọ̀ èmi náà jẹ́ ẹnu kẹ́ni o iṣẹ́ mi ṣùgbọ́n wípé ó gbé wà èmi gan ti bùn yàn rú ẹ̀ tòótọ́ ọba gbé wá ó fi kún tọ́ ọba gbé wá èmi torí ẹ̀ máa sọ ọlọ́ọ̀dọ́rọ̀ owó dojú bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tábàlọ̀ ìmọ̀ pé ẹ̀yin náà sì lè wá nǹkan ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀fẹ́ ṣiṣẹ́ ju kọ́mọ̀ sí jálà bí lọ. ìmọ̀ta sí ìmọ̀ náà kò tọ́ náà dárè wọn ò lè túbí àkànyanjú lẹ́yìn oògùn jíjà àfáànù kan máa halẹ̀ káàkiri. tó o bá dá tí màá rẹ bá dá yanjú àìmọye àwọn sáà ń tẹ́tẹ́ àwọn sáà ìtọ́lọ má bìlá rọ́bí ìtọ́lọ dáwà ìtọ́lọ ìmọ̀ọ́mọ̀ ẹ̀lìkì ìtọ́lọ́kẹ́ wọ́n ń tíì máa ń gba sálárì gidi ní sùn kódà àwọn tó bá kéwú tó bá máa kéwú tó máa tẹ̀sí ìgbàdánì owó tó ń gbà tó ó ti gíráduwétì gbà lọ. torí wọ́n wọ́n ṣe bàtà ń dọ́ọ̀nù lèjì ọ̀nà mẹ́ta wọ́n dẹ̀ ń gbowó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kéwòn ègbò òtò ó jẹun ògùn ọba sọ̀rọ̀ ẹ̀dá apá alẹ̀ máa ládùúgbò káàkiri ká gbé pé bá àbá wọn ba jẹ́ àwọn náà ń fọ sóògùn fáwọn èèyàn wọn ní òsì tó burú ń bẹ̀ tó wá máa ẹ̀ gbogbo ọlẹ́sẹ̀ níwájú ọlọ́run èèyàn mẹ́wàá lànàbí wa Muhammad sallallahu alaihi lórí ọlọ́run ṣẹ́bílé látara ọtí ẹ̀kọ́ lọ́wọ́ Quran chapter five verse ninety suratul dà aya ọlọ́run yà yọ alẹ́ dínà àmọ́nà inna mẹ́lẹ́ khamru wal maisiru lọ́wọ́ sọ ọlọ́run ní ọtí ìmọ̀ fi ìmọ̀ ara ṣéèṣù ni ká máa mutí ìṣéèṣù ká máa ta tẹ́tẹ́ ìṣéèṣù ọlọ́run ní fáj tẹ́lifù ẹ̀yà àgbèjì lẹ́hùn ẹ̀jìnà sí o làálàá kó kò fìlẹ̀ kò kẹ́ ẹ lè jèrè gbogbo ẹtí bá mutí kò ní jèrè lọ́dọ̀ lọ. ó tún wá wà ní àdì gbogbo ẹ tó bá tilẹ̀ mutí láyé kò ní mutí lọ́run ìtumọ̀ ẹ̀sìn ni pé kọ̀ọ̀sẹ́ tí ó sì wà lùtẹ̀ náà tí ò ní mutí ẹni tó bá tilẹ̀ mutí láyé ìtumọ̀ ẹni pé kò ní wà lùtẹ̀ náà. ìjọba ìfẹ́ tá à ń sọ yàrá bí òye làánà lọ́wọ́ lè kọ́múrọ̀ ọlọ́run gẹ́gẹ́ wá ṣépè fún ọtí wàṣàríbà ẹni tó ń mutí wàṣákíá ẹni tó ń pa ọtí wàbáyà ẹni tó ń tà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àdìsí àbúdáúdá torí náà ni pé gbogbo ìwọ tó bá fi ṣọ́ọ̀bù ọlọ́tí ìwọ náà nípa ẹsẹ̀ ìwọ tó ń ra ọtí onípa ẹsẹ̀ ìwọ tó ń ta ọtí òòṣe máa ta soft drink òòṣe máa ta juice òǹtẹ́ máa ta àwọn nǹkan àlálì kọ́ máa ta pure water kọ́ máa ta Hollandia ligon kọ́ máa ta five alive kọ́ máa ta non-alcoholic drink ọwọ́ alọ́sílọ́ fẹ́ máa ta ìdínú ọlọ́run ni jama ẹ̀jẹ̀ asọ́ra fún ìdínú ọlọ́run ọlọ́run máa jẹ́ àrí ìdínú rẹ̀ bẹ́ẹ̀ tó wá gbogbo tó wá rè yàtọ̀ sí pé ìdínú tọ́lọ́run gan àìsàn burúkú ni máa ṣe wọ́n àwọn ọ̀fẹ́ kẹ́mi rẹ̀ ọmọgùn àwọn àìsàn oríṣiríṣi òun yóò máa sojo sírú ara wọn nínú àdíìsì kan tábù rẹ̀ wà táwọn àfọ aládìsíṣẹ́ kàlàgbá ni wọ́n ládìsí yẹn dáa ànábì ní mú ti nínú lọ kọ́múrì kàá bíbí wáfà ànábì lẹ́yìn tí bá bí ẹ ti fún un sáyé tí wọ́n wo ń o lè lọ kónú sọ́kàwé tọ́lọ́ ti bá wa mọ́tò o lè wà yín lásìdẹ́ǹtì jẹ́mọ́ ẹ̀yà ajá sọ́ra anábìrì kí láyé dúkúrú ìdánilẹ́ta múdí nínú kọ́múrí anábìrì ẹni tó bá ti lé ń pa ọtí ẹni tó mu ọtí anábìrì yóò ṣe àlìjẹ́ náà fún ẹnìkan ò sì ní wá àlìjẹ́ náà àfi kó mu ọtí ìtàlìjẹ́ náà tẹ́wárí ọtí ìtàlìjẹ́ náà rèé ọlọ́run bá sọ̀rọ̀ ọtí àlìjẹ́nnà láàyè sọ́dà òun náà á ní á wà láàyè òbí kù ọtí àlìjẹ́nnà kò ní máa jẹ́ kó yọ fọ́ọ̀yàn kò ní jẹ́ ká ìfẹ́ ò séèyàn èyàn ò sì ní máa ń ríra èyàn ò ní máa sọ kátàkátà lẹ́nu bí ọtí ilé ayé bákan náà tó bá tó mu ti ilé ayé láásù pẹ́lú làwùsọ̀ láásù àrùbá yìí nà yàwó mọ́ wọn à ní gba ìrún ẹ̀fọ́ ti fọ́ọ̀tì days jẹ́fẹ́ ìjà gbọ́dọ̀ dá ẹni tí bá mu ti láyé fẹ́ wọn à ní gba àwọn ẹ̀fọ́ kéde odidi ogójì ọjọ́ àdìsí àbúlé ọmọ amúrù ọmọ a lànàbí sọ̀rọ̀ ń làtà ní pé mọ̀nsẹ́rì balẹ̀ kọ́mọ̀rọ̀ ànàbí lẹ́tọ́ àti jẹ́kọ́ sí ni mu wàsákìrà lọ́wọ́ tó ń ríra lámùtúkúbálà òun sọ̀rọ̀ àtún àrùbá yìí náà sọ̀bá á odidi ogójì àárọ̀ wọn nígbà rẹ̀ odidi tó fún odidi forty days ìná rẹ̀ òní jẹ́ àtẹ̀wọ́gbà níwájú ọlọ́run ọba àlekèọlá torí náà ìjà náà ẹ jẹ́ ká sọ̀ra fún ọtí ara tó máa ń fa ìbínú ọlọ́run nínú àwọn nǹkan tó sì jẹ́ èèwọ̀ tá a gbọ́dọ̀ gbìyànjú ká sọ̀ra fún òun abẹ́lẹ̀ wọn fi alẹ́ ni tí yóò máa ṣe kí o tí yóò máa mu ọtí ká gbìyànjú sẹ́rí àwọn tí wọ́n ń ta ọtí wọ́n rò fáwọn owó ń bẹ̀ owó téèyàn rí wà láìkò lè làyàn náà já àná náà àwọn tó ń mutí wọ́n rò fáwọn rí ìgbádùn eré sùn bẹ̀ ìgbádùn yẹn kò ní jí onígbádùn láíláí eternal bliss eternal enjoyment eléyìí tí ó wà nínú àlùjànnà ká gbìyànjú ká ṣọ́ra nínú àwọn nǹkan táwọn àfáà ló tó jẹ́ haram òun ni àlùjíbà ká máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ọlọ́run wà láyé gbá báàbò fún báàbò apá kan yín ọmọ sọ̀rọ̀ apá kan lẹ́yìn èyí náà nínú tá a gbọ́dọ̀ jìnnà sí nínú tí ọ̀dà òun ni ká ṣe àkíyèsí rẹ̀ kárí ipá jìnnà sí. tá a bá sọ̀rọ̀ èèyàn lẹ́yìn àwọn nínú tó dáa jù òun ni wípé ẹni yẹn ká túbà náà lórí ni ẹni tá sọ̀rọ̀ lẹ́yìn kọ́ ọmọ fi etí rẹ kọ́ ọmọ fi máa gbọ ọ̀rọ̀ ẹ̀yìn ara ń ọba àlejò ọlábìnrin sí i ara tó tún jẹ́ ni àríṣùà ìmọ̀ gba owó ìmọ̀ gba owó kíni owó ìbọ̀bẹ̀ ilé ìtàwọn ọlọ́pàá nàìjíríà tí wọ́n ń gbà owó sábà náà ń ṣiṣẹ́ ń di ilé iṣẹ́ kan sọ nàìjíríà ìjọba gbogbo wa la fẹ́ kọ̀rọ̀pù èèyàn díẹ̀ ni ọ̀kọ̀rọ̀pù wọn. ó ti ń bẹ nínú àdíìsì náà ìwọ tó wájá sí wípé wọ́n ń fún wọn náà lówó lórí iṣẹ́ kan tó ń ṣe fóònù tó wá ń gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn àlámúnìwọ́ náà ń gbà. ẹ máa wo ọ̀sítù èèyàn jẹ́ gate man ọ̀sítù wọ́n ní kí fifteen hours lápẹ̀rẹ̀ bẹ́yà láàárọ̀ ká ní pé ten to one ìwọ́n wá débẹ̀ ní one oh one ten kó ti kọjá fifteen hours kí ló yẹ ká ṣe ọyẹ kan dọ̀ padà òfin ìyẹn tó bá wọn fẹ́ pádọ̀ rẹ pé ọ̀dà onígbà ẹlẹ́ntẹ́ fẹ́ wò ẹ̀ ń tábù lọ fẹ́kọ̀ọ́ ẹ lọ wò ẹ̀kọ́ aláwọn tó àwọn gbowó lọ́wọ́ ẹ̀ ìkan ṣe bẹ́ẹ̀ fi lọ sípò akẹ́dẹ̀ nìyí mo ní wà láì èmi àfáàlì èmi èfóyàn nínú owó bẹ́ẹ̀. ṣèbá ẹni ká wá wọ aláàárẹ̀ ni ẹ lásìkò ti gbó ṣèbá àwọn kan lọ yọ̀ǹda tí wọ́n lọ ní àbá ọyẹ kó yé yín nà ó ah, ọlọ́yẹ kó yé yín mo ní yé mi bí ipò kò yé mi nítorí ah, ọlọ́yẹ kó yé yín kí ni kọ́ yẹ kó yé mi ah, wọ́n sọ wọ́n kú dúró ní ókè kéèmì náà ṣe kí ni o kí èmi ò lè ṣe bẹ́ẹ̀ máa padà wá wò tàbí kí n pè lórí fóònù ntọ́pọ̀lọpọ̀ náà ṣe nìyẹn ibi tá a ti ń ṣiṣẹ́ wọ́n ń fọ́ sálárì àbí wọ́n ń fọ́ ní owó kan tó jẹ́ pé ńlò ńlò fi ń jẹun mọ́tò máa gba owó bọ̀bẹ́ owó bọ̀nù má gbà lọ́wọ́ àwọn èèyàn àwọn ọlọ́pàá nàìjíríà ìjọba ń fún wọn sálárì gbogbo wọn sábà lọ́wọ́ àwọn onímọ́tò àlámù ni ìwọ tó ọba níyàn sọ ọlọ́pàá sọ fún wọn tí wọ́n bẹ̀rẹ̀ gbowó nkú wọn sòkò lọ́dọ̀ ọlọ́pàá ọlọ́run láàánú àwọn láàánú lọ́rù níbo ni láàánú sọ̀rọ̀ sọ́lá àrọ́ṣì wà lọ́wọ́ sẹ́ṣì ẹni tó fún yàn ní owó bọ̀bẹ́ yẹn ọlọ́run fẹ́ dilé ìwọ tó ọgbà náà ọlọ́run fẹ́ dilé ṣùgbọ́n àwọn àǹfààní tó wáá já sí wípé tó ẹ̀tọ́ rẹ á sí bì kan tó ọba ti fún wọn nírú owó wọn àmì jẹ́ kó rí ẹ̀tọ́ rẹ gbà ó fún wọn pẹ̀lú ìbànújẹ́ pé wọn náà fún ìfún wọn lówó ìbọ̀bẹ́ o torí ẹ̀tọ́ mi ni o dráìfà ọlọ́pàá ọ̀kadà rẹ ó lóòdì kótó solution kan ni kó o fún lówó nínú kọ́gbà pé a lọ ra koto kó o sì lè tọ́ba ti dé koto tẹ́kọ̀ òfin náà bá fẹ́ lò wọ́n sì rí ìdọ̀kadà rẹ̀ láì bá kí ni o náírà kan kò ní lọ ra koto torí kò ní sẹ́ẹ̀sì ní koto interest ní kí ni o five hundred àbí two hundred. wọ́n da nàìjíríà lọ àwọn ọlọ́pàá fẹ́rí ọlọ́pàá nàìjíríà ninety eight point kéde kàpẹ́tẹ̀ wọn iná ni wọ́n lọ lọ́dọ̀ ọlọ́run díẹ̀ ni wọ́n jẹ́ ọlọ́pàá nàìjíríà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń bẹ̀rù àtijọ́ ọlọ́pàá ó dẹ̀ lóde máa bẹ̀rù àtìgbọ́ ọlọ́pàá sílé ìwọ tó ọba àwọn ọlọ́pàá tó lè ṣe láti ká pẹ̀lú àlọ́ sọ̀rọ̀ fún wọn fún dìgbọ́ a sọ fún apẹ́tọ́ ọkẹ̀yìn àtọ́lọ́ ń jọ ògbé ìdí àlùkìyàmà sẹ́ni gbogbo à ń polówó bọ̀ bẹ́ẹ̀ à ń ta nǹkan kan yẹn ìbínú ọlọ́run lọ́ba dé jẹ́mọ́ ìwọ náà wà á sọ́ra lórí kọ́ ọmọ gbowó bọ̀bẹ̀ lọ́wọ́ àwọn èèyàn kò sóore kankan bẹ̀. àfọ́ ara ń tọ́jú èèwọ̀ ni kódà tó lè ọjọ́ ìgbéǹde àkìyàmà ní sọ́ọ̀tù tàwọ́bà Quran chapter nine verse one nineteen ọlọ́run yà yọ àlẹ́dí náà mọ́nù tẹ́kùn lẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ̀bẹ̀rù ọlọ́run wà kú ló máa sọ òkè ẹ wà pẹ̀lú àwọn olódodo ẹnu wà láàrin àwọn tí ń purọ́ nínú àdìsí àbúlọ̀ ọmọ Mas'ud ọlọ́run bá nílẹ̀ fún bukari àti Muslim gbà wá asalam ó sọ fún wa nípa wípé ẹ ni ẹ sọ́ra fún irọ́ torí pé wàyí náà lè kẹ́ bíbà yá bí darí rẹ̀ lọ síbi kọ́ ọmọ ìwà tọ́jú ìwà kòkì ẹ̀rí jẹ́ tó bá ń parọ́ náà rè kò sí bí ò lè ṣe tán káwọ̀ ụmụ kámọ̀ jẹ́ tí ò mọ̀ parọ́ irọ́ orí fóònù ń bàbá yìí ah ni o àìmọye obìnrin àìmọye ọkọ ìyàwó náà tán parọ́ fúnra wọn lórí fóònù ká fún gbogbo ọlọ́run bá ìbínú ọlọ́run ọba àlejò ọlá ọlọ́run mẹ́jẹ̀ kí á rí ìdílé ànábì sọ̀rọ̀ ọlá àlọ́ sọ̀lá oníláyé dúkúrú ìdánilọ́ta nà máa mọ̀ ànábì ní sẹ́yìn gbogbo àwọn bá ń sí kólóró fún ni ànábì ní wọn ò jẹ́ àràmù tọ́fẹ́ ká sí mọ́lì lè dúkìá ọmọ ọmọ tí bàbá rẹ̀ ti kú àwọn dúkìá rẹ̀ sí ọlọ́ọ̀ni ìnàmà yákùlù nà fi bùtú ní ìnàrọ̀ wọ́sàyàsùláwò nà fẹ́rí lọ. Sẹ́rí àwọn tó bá ń jẹ dúkìá ọmọ òrukàn ní tàbùsí lọ́nà ìtọ́ ọlọ́ni iná náà ń jẹ sínú ọkàn wa. Wọ́n ti padà wọná iná fẹ́rí ẹ̀ ọlọ́mọdé àwọná. Tó bá ti kó dúkìá ọmọ òrukàn sí wa lọ́dọ̀ ẹ jẹ́ ká lò bó ṣe tọ́. Ẹ má jẹ dúkìá ọmọ òrukàn lọ́nà ìtọ́. Ẹlòmíràn tún wá sàǹkan burúkú sọ́mọ òrukàn tí òfin yẹn láti bẹ̀rẹ̀ dúkìá bàbá rẹ̀ ẹlòmí ọwọ́ àdójú bàbá rẹ̀ nílẹ̀ mẹ́wàá wọn ò ní méjì lónìí wọ́n ti ta mẹ́jọ torí pé ọmọ yẹn kéré ńgbà bàbá rẹ̀ kú ìwọ tó o ṣe bẹ́ẹ̀ tí wọn náà lè kú ṣé tó ọba kú sí wọn náà fọ mọ́lẹ̀ sọ ọbẹ̀ lọ nǹkan dojú dúkìá tiẹ̀ náà rú ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run gbogbo àwọn tá a bá lọ́mọ òrukàn ní kọ́sọ́bì wa tọ́já sí pé àwa ni wọ́n ẹ̀ńtrọ́ọ̀tì property bàbá wọn lé lọ́wọ́ ẹ jẹ́ ká ṣe dáadáa ká gbà pé gbogbo ń tá a bá jẹ́ ń bẹ̀ yọ ọ́ kan láyé ọ̀run ni ò ní sán ẹmẹ́jẹ̀ àfojú àwọn ọmọ òrukàn ẹmẹ́jẹ̀ àfiráre àfààní lára tó tún yẹ kí á ṣọ́ra fún òun ni kọ́pùlù mọ̀ọ́sọ náà ìyẹn ni pé ẹni tí ò ṣe sìnà ká máa parọ́ sìnà mọ́ pàápàá lóbìnrin obìnrin tó jẹ́ ni ọlọ́run kò ṣe sìnà ẹ wá ń parọ́ sìnà mọ́ ọlọ́run bá dínà lẹ́dí náà yàmúnà mọ̀sánná tẹ̀lẹ̀ dàfí láti mọ́mi náà lóyìn náà fi dúnìyà àwọn láàkẹ́rọ́ wà láwọn ọmọ àwọn yusrọ́tù náà kọ́ńtà twenty four verse twenty three ọlọ́run àwọn tí wọ́n bá ń lẹ́kọ̀ọ́ sínà máwọn obìnrin ẹni ọlọ́run tí wọ́n mọwọ́ mẹsẹ̀ tí wọ́n gbọ́ náà ń gbọ́ tó ní wọ́n ti sínà ọlọ́run ni mo ṣépè fún wọn láyé àtọ̀run mo bínú sí wọn láyé àtọ̀run wọn ó sì jẹ ìyà tó tóbi lọ́dọ̀ ọlọ́run ká má parọ́ sínà mẹ́ni tí kò ṣe zìnà ara ń tá a tó gbọdọ̀ sọ́ra fún lélẹ́yìí aliwaati òun ni kọ́jẹ́ pọ́pin àtọkùn kan máa bára wọn sí ládàradà ìwé ìtọ́lọ́ ń sàánú wa tí ọ̀jẹ̀ kan rí legalize ìjẹ́ òní tí wọ́n fẹ́ gbé wá sí ilé asòfin nàìjíríà náà nígbà David Mark torí pé kò bá àṣà wa mu láfíríkà kò sì bá lánà ẹ̀sìn mu lọ́lọ́run ti lù sábàbí àti mọ́ rìṣe ọkùnrin àtọkùnrin kan máa fẹ́ra wọn kan máa bára wọn sí ládàradà obìnrin àtobìnrin ọlọ́run bínú sí eléyìí àdánwò ní bá a gbọ́dọ̀ sọ̀ra fún bákan náà kéèyàn ọmọ parọ́mọ́lọ́ àtànàbí sallallahu alaihi àáfàá ni tí ni ntọ́lọ̀ ọ̀sọ́ tànàbí ọ̀sọ́ ká máa wá sọ èyí ò kọ́mọ̀ fáwọn tá a bá máa ń ti wá àṣà àbáwọ̀ àfà a máa ń ti kútúbà àjímọ̀ àìmọye tànàbí ọ̀sọ́ tọ́lọ̀ sọ ayé kí ẹ tó bẹ́ẹ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ ànàbí pé iṣẹ́ oko dá sọ àwàlẹ́ ànàbí ọ̀sọ́

kéèyàn olówó lọ tí zaka wọ̀ kọ́mọ yọ zaka gbogbo àwọn tó lówó lọ tí wọn ò yọ zaka tí zaka wọ inú owó wọn ọlọ́run jẹ́ kó yé wa gbogbo owó wọn yẹn rèé yóò di nǹkan bú tí so kọ́ wọn lọ́rùn tí fi máa jẹ yà nínú náà ẹja lọ kùránì chapter three verse one eight torí náà fún àwọn bá bò láti rí zaka ti wọ inú owó wa ẹ jẹ́ ká gbìyànjú ká máa yọ ìyọnú ọlọ́wọ́ bá lè ṣe ọlá ọ̀nbẹ ń bi ká mọ yóò bákan náà máa lù èèyàn lágbára kọ́ lọ sí hajj kọ̀ wá lọ ó sì lówó lọ tọyọ kó fi ṣe kọ̀ bá lọ sí hajj ara ọlọ́run kọ̀ tó jẹ́ èèwọ̀ tá a gbọ́dọ̀ sí i. ara tọ́lọ́ tó pàṣẹ tẹ̀kọ̀ kí wùlà rà hàn tẹ́ẹ̀rí kò sí bí wọ́n ti tẹ̀lẹ̀ nínú ẹbí sáàrin ọ̀rọ̀ ilẹ̀ ẹbí ó lè dá ọ̀rọ̀ bàbá wa ó lè ọ̀rọ̀ ẹnìkan ń èmi lọ èmi ọ̀lọ́ ìwé gbogbo àwọn nǹkan yẹn ọdẹ gbogbo ẹni tí ẹ̀ ṣe ìbá àgbà tí ọ̀bẹ bí ṣe kò ní wà lìjọ náà tẹ wá rí tàbí kan wá bà náà bí kéde ànábì àwọn ẹbí mi mò ń ṣe dáadáa sí wọn àwọn ń sàbúrú sí mi èmi ń lékun sí wọn àwọn ń lékun sí mi ànábì tó bá já sí pé ń sọ ọsọ bó ṣe rí mi yẹn kà á ná kà kò sí ipò omi lẹ́mọ́ làbí ìgbà tó fún wọn lérú kó náà jẹ ìwọ máa ṣe dáadáa sẹ́bí jẹ́ ká máa sàbúrú sí wọn ìwọ máa jù wọn lọ nínú àdíyèsí ànábì sọ̀rọ̀ láàrọ̀ sọ́lá wàyú fà aláwò fi àfàrí wálé sílẹ̀ ọ̀hìnmá àdàbí lẹni tó bá fẹ́ nínú yín kálísì kiri ọmọ àpọ̀ oògùn owó tó o bá fẹ́ lówó lọ́wọ́ láyé oògùn ẹni gígùn wàyú fà aláwò fi àfàrí ọ̀fẹ́ kẹ́mi èrè oògùn ọ̀fẹ́ tètè kù àdàbí ni ọmọ àjẹbí pọ̀ tí wọ́n bá ti ń dẹbí pọ̀ tó ń ṣe dáadáa fẹ́bí rẹ ọmọ lówó lọ tó o bá ti ń ṣe dáadáa fẹ́bí rẹ ẹ̀mí rẹ oògùn òní tètè kù ní kékeré torí náà ìjọmọ́ gbogbo àwọn tí máa ń ní ẹbí ẹ̀yìn lágájá ẹ̀yìn kọ̀bẹ̀dí ṣe bàbá akíní kan lọ́dá wà láàlẹ̀ ìyàwó rẹ̀ lọ dẹbí wa rú gbogbo tí ó bá dẹbí yín rú ẹ lọ sùn láàrin ara yín kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ rí wípé kí ni ohun tó ọlọ́run tàbí sọ́lọ̀ láàrin ọ̀sánlá òun lè ń ṣe nínú ẹbí yín ọlọ́run kò ní jẹ́ kẹ́bí ẹnì kọ̀ọ̀kan wa kò ní jẹ́ kí ó dàrú ara ń tá a gbọ́dọ̀ múra láti jẹ́ kí ká máa jìnnà sí nìyẹn nínú ẹja okùn ẹbí ó wà nínú àwọn alùpàràmọ́ àwọn nǹkan tó lọ́wọ́ bá lè fi ọlá tó ṣe lérò tó sì lè fa kéèyàn rí ìbínú ọlọ́run tó bá di ọjọ́ ìgbéǹde àlùkìyàmọ̀. bákan náà àwọn tá a jó pé kásáré gbà rìn torí tọ́lọ́ torí àsìkò àwọn tó dé wọ̀ fẹ́ yẹn kóbìnrin ọmọ fi ọkọ̀run làánà lọ́rùn ìwà sílà wà lẹ́mọ̀ ìṣúlà gbogbo kéèyàn máa fi ọkọ̀run oúnjẹ Bob oúnjẹ Jerry oúnjẹ family gbogbo eléyìí ṣẹ̀rí àkórira rẹ̀ ara rẹ̀ náà tó ní ká máa fáìlì eyín kéèyàn ti máa yọ èyí sáàrin eyín alimutafandika lèlè fúsnì ànájúlọ lọ ń ṣépè fún gbogbo irú àwọn èèyàn báyìí tàtú ká máa kọ nǹkan sára ẹ má ṣe bẹ́ẹ̀ kọ̀ dáa ara ti máa jẹ́ èèyàn wọ náà ni ọlọ́run ti dán tó ọba dúdú ojúdú o ti fáìn tó ọba pupa o ti fáìn gbogbo pa wa máa ya nǹkan sọ́wọ́ kọ́ ọ máa ya nǹkan sí kí ló kọ́ rẹ̀ àáfà lára ń tọ́ máa ń bá ìbínú ọlọ́run ọba àlejò ọládé òun ni káwọ̀ má ṣe bẹ́ẹ̀ o má fi kọ́ ọ̀rọ̀ rẹ jàmá sóyè irun rẹ má jóná má máa fáìlì eyín má sì máa yí ẹ̀dọ̀ ọlọ́run má bóra kọ́ ọ̀dọ́ pé bọ́ọ̀lù ń ṣe dọ́ ọ̀tí ọlọ́run àwọn àti ìtàkùn ọlọ́run ni alẹ́ ní àlùkèmọ́rù àlùmọ́yẹ́sì pẹ́pẹ́ nínú ata pẹ́pẹ́ pẹ́pẹ́ torí fóònù lọ́dún sẹ́ẹ̀dì kìnìkan sí kìnìkan ara ẹ̀ ní pẹ́pẹ́ gbé ń ta tẹ́tẹ́ tílótò tẹ́tẹ́ tébù tẹ́nísì tẹ́tẹ́ Chelsea Arsenal ẹ̀rìn ta ni òun ìlàlẹ́ yìí àwọn Chelsea ni òun ìrìn Arsenal ni ọlọ́run ní tẹ́tẹ́ náà ní amẹ́lì ara tí ó sùn ní white ten bu ọlọ́run ní ká jìnà sí ìdàmú ẹ̀jẹ̀ wa ká gbìyànjú ká ka jẹ́ kan nínú àwọn tí yóò máa ta tẹ́tẹ́ ayẹyẹ nínú ìgbọ̀mọ̀ kéèyàn èké lórí lórí èké àdìsí àbúrò ọ̀ àtàwọn àdìsí míì ara tọ́lọ̀ fi máa ń bínú òun ni gbogbo àni ẹjẹ́ àgbìyànjú ká má máa ta tẹ́tẹ́ ká sì má máa búra ìké alintehab kéèyàn lọ para rẹ̀ àbẹ́yàn pokùnso jama ẹ̀ máa gbọ́dọ̀ ẹnì kan kó sínú làgùn lẹ́kọ̀ọ́ ẹnì kan pokùnso àníjì ẹ̀ o gbogbo ẹ̀ tọ́ba para rẹ̀ ọlọ́run ni wà látàkùtù lu àǹfùsàkọ́n iná lọ àká ànábì kan rọ̀ sí ìmọ̀ ọlọ́run ni ẹ má para yín kí lè fẹ́ para yín fún.

bọ́yọ̀ gúnra rẹ̀ ní nǹkan nìkan yóò máa gúnra rẹ̀ lọ nínú náà ní ìmáàmù Bukhari àwọn náà gba àdíìsì yìí wá torí náà ká mọ̀ jẹun tí ó para wa ayé ti wá sú mi ayé èmi tiẹ̀ ti dojúrú ní ti ẹ̀ mọ́ tí mo lè ṣe mọ́ kí mo fẹ́ ṣe ìmọ̀dó tí dọ̀rọ̀ láti ìwọ́sàdúró tọ́lọ́ ó rí pọ́nrọ̀ rí ó ṣe kéne yóò tò pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ má jẹ́ wa ọlọ́run ti wálẹ̀ ní tí yóò máa pa ara rẹ̀. jẹ́mọ́ Afa aláwọn nǹkan míì náà tó kù ṣùgbọ́n tí kò lè gbà wá níparí kí n dá bá àwọn sọ káwa náà máa fi solution ni àlẹ́tí tòínúkà aláàtẹ́ríkìlì mọ̀hàrámà àwọn nǹkan wo ló yẹ ká máa ṣe tọ́jọ́ pé tá a ti ń ṣe á lè máa fẹ́ wọ̀ lọ gbọ́ yé àáfà àtọ̀ nǹkan forty six níbi ṣùgbọ́n kò ní sáàsì kàtà kó forty six. ṣé ẹ láwọn nǹkan tá a fẹ́ sọ yìí tá a bá ti lè ń ṣe á lè máa jẹ̀nà séèwọ̀ àáfà alálàkọ̀kọ́ ni àdúrà ká máa ṣàdúrà oríṣiríṣi àwọn àdúrà ló wà tọ́jà pé sẹ́yìn bá ti ń ṣe pé ìwọ ọlọ́run aburú kí mò ń ṣe ìwọ ọlọ́run mo kú lọ́wọ́ mi mẹ́jẹ̀ ń lè ṣe mọ́ ọlọ́run ọba ti máa ń kúnyàn lọ́wọ́ ẹlẹ́kejì mohasa batu naf yẹn self evaluation tọ́ba ti fẹ́ sùn lálẹ́ alẹ́ kọ́ ọmọ ṣe sílẹ̀ ní ara rẹ̀ káàkiri mo ṣe lónìí èwo ló dáa èwo ni ò dáa tọ́ba ti ń ṣèṣì wọ ara rẹ̀ lójoojúmọ́ ẹ̀sìn ọmọ jìnnà sí ọ ẹlẹ́kẹta mùjá àdásù náà ká máa gbógun ti ẹ̀mí wa ẹ̀mí ọ̀fẹ́ ṣàbúrò ànígbà mu ẹ̀mí kan ní kó mú fóònù ọ̀yà pé girlfriend yun ó ti mú ọ̀fẹ́ pé àwọn ṣùgbọ́n ìlànà ìní pé ẹ̀jẹ̀ pé wọ́n jẹ́ pé wà á kọ́ńtù ẹ̀mí rẹ̀ ò ní pé ibi oríire wà nìyẹn ẹ̀mí kan sọ fún ọ pé lọ lé ọtí ní ìlọ lọ ní ìlọ wàá gbogbo tẹ̀lé rẹ òfin ní lọ la rárá tá a mọ̀ ṣe yẹn àtàwọ́bà tá a bá ti wá ṣe ń tí ọ̀dà ọlọ́run nìkan lọ́ba tó pé a wà sáré tú balẹ̀ ní tí ó bànújẹ́ ànádàmú táwọ́bà tó ń kéèyàn ó rí grẹ́t ànábì àtàlà ló sọ bẹ́ẹ̀ kéèyàn ó bànújẹ́ pé wọ́n lọ irú ẹ̀sẹ̀ òmò kódà téèyàn bá pa gbogbo ayé èèyàn pa gbogbo ayé tán ọba bànújẹ́ láti sọ pé a gbọ́dọ̀ ẹnì kan máa fẹ́ kọ́ mọ́jọ ọkọ̀ ya ata fún ní o wà láì ó lè kọ́ ọpẹ́ kó tí wà lọ́wọ́ ní ìsọ̀kò rí jù ọmọ tí wọ́n sọ yé ọ̀yà ata ń ké à ẹ pa ní ẹ fẹ́ pa mùsùlùmí ẹ fẹ́ wọlé dáadáa àbá yọ kọ́ yóò wà tó padà ṣùgbọ́n ìwọ ya ata fún èṣù lòdì lásìkò sọ ti ẹnì sè so àlùmọ́ ìṣe ìbá ṣe ti ọ̀dà ọ̀wọ̀ àbànújẹ́ yé tẹ́tẹ́ kó ṣe ti ọ̀dà ọmọ àmà ṣe ó tó túbá ó tó màmá ṣe ó tó túbá túbá gbóngbóngbó so ti ewu ẹni yẹn ó múra rẹ̀ ṣeré kì í sọ ọlọ́run bá lè fi ọlá àfàlà rẹ̀ ní pé ká mọ̀ pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ máa rí fásitì àwọn akéde máa sí yà wà nàta ìjìyà ká lọ́mọ pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yẹn rè nǹkan gan bú òun ló ń bẹ fún wọn. àfẹ́ẹ̀lá rẹ̀ ní kíni o òun náà ni mo sọ àbátò làkìyà ara tó lè jẹ́ kí á mọ̀ lè rí àràmù ṣe mọ́ ni pé má bá àwọn ẹni bú rìn àwọn ẹni lẹ́yìn ọmọ bá rìn ìwọ́ tó ń bá wọn máa ga wúre o àwọn ọmọ onírun gíga lọ bá rìn àwọn ọlọ́tí àwọn onísìnà ìwọ́ tó ń ṣe sìnà wàhálà ìtọ́ ọ̀bà bẹ́ẹ̀ ni wọ́n ní àbá àyè ọjọ́ ẹ̀mí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tẹ̀lé ẹ̀dínmù tí ẹ̀ bá ń bá àwọn àfẹ́ eléṣù náà rìn àwọn àfẹ́ eléṣù míì náà wọ́n tó ní gẹ́ẹ̀sẹ̀ bí ìkàtà àmọ̀lọ́ náà àdúgbò kan bẹ̀ àfà tó tó láwọn gẹ́ẹ̀sẹ̀ ṣe ẹ̀ bá dánwò nìyẹn kéèyàn tó máa sọ sọ pé èmi gangan tẹ̀ ń wòye mo ṣe kí ni o mo ní girlfriend o alimoyim àwa gbọ́dọ̀ gbìyànjú ká má bá èèyàn bú ká má bá wọn rìn kọ́jẹ́ pé àwọn èèyàn dáadáa àwọn láàmú bá rìn ìyẹn wà nínú nǹkan tí a gbọ́dọ̀ ṣọ́ra fún yẹ́n wọ́n ṣe tá à ń sọ yà bí òye ara ẹ̀ ní zikiru limout ara ẹ̀ ní kíni zikiru limout ìmọ̀ arántí ikú jama ìmọ̀ arántí ikú sẹ́ẹ̀rí tá a bá ti lè mọ̀ péjọ kan òun la máa kú ìjọ kan òun ni wọ́n gbìyànjú àti jásí pé kíni kí wọ́n gbé kálukú wa lọ sínú sàárè ẹgbọ́n àárín iye dáadáa ọ̀pọ̀lọpọ̀ wa à ń gbàgbé ikú ìyẹn ló jẹ́ àmọ́ ṣe ti ọ̀dà ọfẹ́ ṣe sìnà gbéra rẹ sípò pé ìwọ ni wọ́n fẹ́ bò mọ́lẹ̀ yìí ìwọ náà ti kó sínú aṣọ funfun wọ́n ti gbé ọ sínú kó sí wàláì tó ọba rántí ò ní lè ṣàbúrú ọfẹ́ jalè gbéra rẹ sípò pé tí n bá kú báyìí kọ́ ṣé màá wà lìjẹ́ náà lọ́dọ̀ ọlọ́run tó ọba ti lè rántí eléyìí ò ní lè ṣàbúrú àáfàá ní ká máa rántí ikú ara nǹkan tá a gbọ́dọ̀ mójútó òun nìyẹn torí pé kúlù nafsin zā iqatul maut gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan òun ni yóò tọ́ ikú wò àáfàá ní ká sì máa rántí ìyá sàárè tá a bá ti rántí ìyá sàárè pé a èmi nìkan akèmi nìkan nìkan ní sàárè o gbogbo àbí òrèlè sẹ́ẹ̀rì gangan ìyẹn kan mi i love you torí tọrùn ó lọ́ọ̀fù ọkọ rẹ torí tọrùn mọ́tara rẹ jẹ níjọ́ tán bẹ́ẹ̀ lè sin ọkọ rẹ ìwọ òfin kínni wàá padà lọ lé yóò wá ku ẹnìkan tó kù yẹn nínú sáré ìyàwó ọkọ ní ó nífẹ̀ẹ́ nítorí tọrùn níjọ́ tó ọba kú ọkọ rẹ̀ wọ́n sì nù sáré ó lè bú ẹbí àáfà yóò tó jámọ̀lá lálẹ́ tó ọba ti wá rántí pé ìyá ń bẹ nínú sáré ejò ọká tèbé àtàwọn nǹkan mi ọlọ́run mọ̀já jí àlù sáré ọlọ́run tá a bá ti rántí eléyìí kò ní ọlọ́run òun náà ni ká máa rántí afárá àṣírọ̀ afárá kan tá a gbà lọ́dọ̀ ọlọ́run tí wọ́n ló tẹ́rín bí irun orí ó wà ṣáàpù ju bléèdì lọ ó sì ń yọ orí afárá ẹlòmíì ó lu àìmọye ọdún bẹ́ẹ̀ ẹlòmíì ò sì kọjá bí àmọ̀nàmọ́ná tá a bá ti rántí ijọ́ tá a dúró lórí afárá yẹn kò ní jẹ́ àlè máa ṣe tí ó dá bákan náà ni zikiru limizan alẹ́bí yúgọ́wù yọmọlẹ̀ kìyàmọ̀ ká rántí pé wájú ọlọ́run tá a ti dúró wọ́n wà gbèsè wá sórí òṣùwọ̀n fàmọ́ ń sàkó láti mọ̀ wá sí inú hù ẹni tó bá já sí pé òṣùwọ̀n sẹ́ẹ̀rì rẹ̀ bá lọ wo irú àwọn yẹn bá wọlé ayíká òmùlùmùfìlẹ̀fò àwọn tí wọ́n jèrè lọ́dọ̀ ọlọ́run nìyẹn. àáfà lára tí ó tún máa jẹ́ àlè jìnnà sí àwọn nǹkan ìwọ̀ yìí òun náà ní kéde kákéré ayé takiru dúníyá kárí pé ayé yẹpẹrẹ jùlẹ̀ ẹ̀fọn lọ ìwọ táyé ọba ti tóbi lẹ́mìí rẹ̀ wàá lè sá fún àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ yìí. àáfà lára ní ká mọ̀ pé gbogbo ibikíbi tá a bá wà ọlọ́run bá wà pẹ̀lú wa ẹlòmíì fẹ́ ṣàbúrú aburú tó fẹ́ ṣe yẹn kí ni nǹkan tí yóò wá lọ ṣe yóò wá lọ ṣe ń kọ̀rọ̀ yálà ó ní gbangba àbọ̀ ó wà ní kọ̀rọ̀ jẹ́ kó dọ́ ọ lójú pé ọlọ́run ọba àlekè ọlá ọmọ nǹkan tí ò ń ṣe àáfàá lára ń tá a máa ṣe tí ò ní jẹ́ ká lè máa sún méèwọ̀ òun náà ni ṣàhádátùlì jáwárì àlékayọ́mọ̀lì kìyàmọ̀ ká rántí pé tó bá dijọ́ gbèǹde oríkèéríkèé ara wọ́n máa sọ̀rọ̀ ẹnu ò ní sọ̀rọ̀ mọ́ jọmọ àárín ìwà very very important ìwọ tó o bá fẹ́ ṣàbùrú lọ́ọ̀mọ̀ wípé ọlọ́run ọba ti sọ nínú súrọ́tù yàsín Quran chapter thirty six verse sixty five àlìyáwómà náxàtìmọ̀ àlá àfò àìhìm wàtúkálímùnà àìdèhìm wàtẹ̀ṣẹ̀ àdó àrèjò lòhùn bímọ kánú yẹ̀ ṣẹ́gun. ṣé ẹni tó bá di lọ́rùn ẹnu yìí ò ní sọ̀rọ̀ tó rẹ́nu ó parọ́ wọ́n di ẹnu wọ́n padlọ́ọ̀kì ẹnu ẹnu ò ní lè sọ̀rọ̀ mọ́ lọ́rùn ojú níjọ́ tó o fojú wo obìnrin olóbìnrin tó ní gẹ̀ ojú ọ̀sọ́ níjọ́ tó o fẹsẹ̀ rìn lọ girlfriend ẹsẹ̀ ọ̀sọ́ níjọ́ tó o mọ́wò lọ ta tẹ́tẹ́ ọwọ́ rẹ̀ ọ sọ̀rọ̀ pé èmi gan ló o ṣe abẹ́ gbogbo ohun oríkèéríkèé ara tá a bá ti rántí ijọ́ yẹn kò ní jẹ́ ká lè máa ṣe nǹkan tó jẹ́ èèwọ̀ àfa alára rẹ̀ náà ni ká máa rántí kitabatul malaika li a'malina ká mọ̀ fáwọn màláìkà ń kọ nǹkan tá à ń ṣe wa inna alaykum lahafizin kiraman katibin ya'lamuna ma taf'alu. sẹ́ẹ̀rí gbogbo bá a ṣe jókòó àwọn màláìkà ń yà wá ń bì bá a ṣe wáyé lónìí níjọ́ tó lọ wá sínú Ramadan màláìkà yà níjọ́ tó tìláwà kùránì mọ̀lẹ́ka yà níjọ́ tó ṣe náfìlà òru wọn yà níjọ́ tó ọlọ́ ọmọ tí wọ́n yà níjọ́ tó ọlọ́ ṣe sìnà wọn yà níjọ́ tó ọfọ́ lé obìnrin nígbà yà obìnrin tí èso ìyàwó rẹ̀ wọ́n yà níjọ́ tó ọfẹ́ rèpù ọmọ ọlọ́mọ wọ́n yà níjọ́ tó jí owó olówó wọ́n yà níjọ́ tó ọgbà bíráìbù wọ́n yà á tá a bá ti wá lè mele tá a bá ti fẹ́ ṣe ń ṣe kíni ká mọ̀ wípé gbogbo eléyìí òun làwọn tá a lè ṣe ara ẹ̀ náà ni tọ́lábùl ilmi ṣẹ́rí ara ń tá a lè ṣe tí ò ní jẹ́ ká lè máa ṣe nǹkan ìwọ̀ mọ́ òun ni ká lọ wá màá tọ́ lọ́hùn ìwọ tó bá jẹ́ pé dàgbà kọ́ lọ lé e kéwú wálé e kéwú táwọn àfẹ́ ẹni tí wọ́n sì máa kọ́ ọ ní kéwú tí náà bá téèyàn ò bá tún wà nira fún ọ tòdúrú hilaki zikir wàlímọ́ wíìzọ̀ àwọn àjókòó tí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ń ṣàlàyé ètò ọlọ́run tànábì á máa lọ wáàsí wáàsí tọ́jẹ́ pé bẹ́ẹ̀ láti máa ń tọ́tọ́ àti ti ọ̀tọ́ gbogbo eléyìí ọmọ ń jẹ́ ká sí àwa àfà ọba ṣàlàyé wàhálà ní ọ̀jẹ́ níwájú ọlọ́run ọba àlekè ọlá kọ́lọ̀ ọba àlekè ọlá kọ́lá gbogbo wa màá torí àsìkò subhanaka ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.